صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم We've for all people and a mercy to the universe was a God for all people. God's peace and blessings on him. Sallallahu Muhammad, sallallahu alayhi wa sallallahu Muhammad, sallallahu alayhi wa was a seal of the Prophet. Alhamdulillah. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نبينا محمدا نبيا ورسولا واختار له سبحانه زوجات طيبات وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لوني أبي سورو نيكو كان nínú àwọn ẹ̀yà ńlá àwa mùsùlùmí ọ̀kan nínú àwọn ìyàwó ọ̀gá wa anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam èwo gan nínú wa òun náà ni ìyàwó àkọ́kọ́ ìyàwó àkọ́kọ́ tó ga débi pé gbogbo àwọn ẹni tó dé lẹ́yìn rẹ̀ wọ́n nága títí wọn ga tó ìyàwó àkọ́kọ́ ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ tí ọlọ́run ọba wa tó bu ọlá fún tó bu ọlá fún ìyàwó àkọ́kọ́ tó ṣe wípé nítorí tiẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àìníye ọmọbìnrin mùsùlùmí. ni wọn bá a dórúkọ ìyá ńlá wa Khadija radiyallahu anha orúkọ wọn ọ̀nà ni Khadija bintu Khuwaylid bunu Asad bunu Abdul Uzza bunu Qusay. القرشية الأسدية أم المؤمنين وزوج النبي صلى الله عليه وآله وسلم أرقى ونانية خديجة تبا بارنجة خويلد خويلد قد تصغير خالد ọmọ Asad ọmọ Abdul Uzza ọmọ Qusay ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ìran Quraysh ìyá ńlá wa mùsùlùmí ìyá ńlá olùgbàgbọ́ òdodo ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam orúkọ ìyá ńlá wa ni Khadija. Khadija yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá títí máa korúkọ yìí Àdíjà Àdíjà ìpèkúpè níyàwó Khadija yàtọ̀ sí bí àwọn mi ò tó sọ pé Kàdíjà Kàdíjà ìpèkúpè náà níyàwó Khadija yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá báwọn náà ṣe máa pè àdìyíza àdìyíza ìgbẹ́kúgbé náà ni ẹ o Khadija Khadija tọ́ Khadija orúkọ yẹn nu níbo ni kúbúrà tí wá wá tí wọ́n bá sọ ma ní Khadija àwọn Yorùbá wọn ní ya kúbúrà wọ́n ń pè ya rẹ̀ ìyá kúbúrà alómi ò ti ẹ̀kọ́já wọn lè ní Khadija tó kúbúrà ìyẹn ni kí Khadija tó tóbi jù tí Khadija tó sugura wá wà ní torí tá a bá ti rí kúbúrà ọ̀yẹ̀ kárí sugura kò sí sugura kò sí sí nǹkan kan tí ń jẹ́ kúbúrà Khadija kò sàkíyèsí o wọ́n ti bàbá rẹ̀ sọ ní Khadija táwọn èèyàn wá sọ ní kúbúrà má dáhùn orúkọ rẹ̀ ní kíni Khadija bákan náà ìwọ ọ̀yá torúkọ ọmọ rẹ̀ ń jẹ́ Khadija àwọn èèyàn wá ń pè ọ ní ìyá kúbúrà mádàáwò èsì wà wá ń pè ọ ìyá Khadija ìyá Khadija eléyìí yóò múni tó pàkíyèsí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n sọ ma wọn ní Fatima Fatima ẹ̀rí tí wọ́n máa pè ní bẹ́ńtù. bẹ́ńtù bẹ́ńtù ti jẹ́ ọmọbìnrin kékeré ni bẹ́ńtù bẹ́ńtù màmá eléyìí ti dàgbà púpọ̀ ẹ̀ wá ń pè ní bẹ́ńtù bẹ́ńtù báwo wọn lè torí pé Fátímà Fátímà kan wà tí ń jẹ́ tọ́jọ́ máa nábì gbogbo náà wà dọ́mọ ànábì kan sẹ́lẹ̀yìn ìtayọ̀ ẹnu àlàní o ẹ̀ ń bá a jórúkọ. وسين مع النبي صلى الله عليه وآله وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين النبي صلى الله عليه وآله وسلم كتب بين كان واو يرنسي الله وبان أكمع عن النبي تريد أبو فاطمة ويسمى النبي صلى الله عليه وآله وسلم فاطمة يقصص قل النبي صلى الله عليه وآله وسلم àbí ká sọ ma ní Fatima kọ́mọ wa pera rẹ̀ ní Az-Zahra kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ Fatima ní Fatima ń jẹ́ àmọ́ kí ló wá sọ wọ́n di Zahra o sọ gbogbo rú àwọn àṣejù èèyàn sọ̀rọ̀ àfọ̀ Khadija ọmọ Khuwaili ọjọ́ kan nínú àwọn ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ní àkọ́kọ́ nínú àwọn ìyàwó sanabi sallallahu alaihi wasallam kọ́kọ́ fẹ́ àti pé pápá aga Khadija yìí báyìí radiyallahu anha òun lè yàn àkọ́kọ́ tọkọ́kọ́ gba ẹ̀sìn islam òun lè yàn àkọ́kọ́ tọkọ́kọ́ gba ẹ̀sìn islam ó síwájú abubakar gba ẹ̀sìn islam ó síwájú ali gba ẹ̀sìn bẹ́ẹ̀ ni ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn ló kò lé lórí wípé òní awwalu khalqillahi aslama òun là kọ́kọ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó kọ́kọ́ gba islam allahu akbar khadija radiyallahu anha wa ni lam yataqaddamha rajulun wala imra'atun fil islam ọkùnrin kan ò síwájú rẹ̀ gbẹ̀sì islam obìnrin kan ò sì síwájú rẹ̀ gbẹ̀sì islam ẹ̀ríkẹ́ khadija ọ̀gá púpọ̀ níbi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. tó fi dáadáa tó fi rán anabi sallallahu alayhi wa alihi wa sallam dáadáa tó ti pé tí anabi yòówù bá ń bẹ láyé ní ìsìn kò lè rọ lọ́rùn láti rí ilé ayé gbé láì tẹ̀lé dáadáa tó lọ́n fi rán anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا ọlọ́wọ́ bá ti bá gbogbo àwọn ànábì tá a máa jẹ mọ́ ìgbẹ́ ìtura tí mo fún yín ọgbọ́n tó dópin tí mo gbé lé yín lọ́wọ́ tànàbì kan bá dé wá báyìí tànàbì kan bá dé wá báyìí tọ́jẹ́ ẹni tí ń jẹ́rìí òdodo sí tí mo ti fi ràn yín tẹ́ ẹ gbàgbọ́ ẹ sì tẹ̀lé tiẹ̀ àbẹ́ẹ̀ ní gbàgbọ́ ẹ ní tẹ̀lé tiẹ̀ wọ́n là gbà ipá gbàgbọ́ á ti tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn anábì ti sàdé ìfọlọ́ wọn ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé anábì Musa ọmọ Imran tó bá wà láyé máa wasi'ahu illa ittiba'i anábì Musa ò ní rí ilé ayé gbé àfikọ́ tẹ̀lé tèmi anábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ abala kẹ́mi káyipé ọkọ èèyàn lọ́lọ́run fi ru dáadáa ńlá yìí rán èèyàn àwọn àjọ máa gbé abẹ́ òrùlé kan náà òun ọmọ wa sọ dáadáa dáadáa yìí lẹ́nu èmi ọwọ́ ajẹni tí ò ní fẹ́ gbọ́ èmi ọjẹni tí ò ní fẹ́ tẹ̀lé lérò pé mo sì fẹ́ ṣoríire báwo lèèyàn ṣe lè ṣoríire bẹ́ẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé ẹ̀kọ́ ńlá wà ń bì fún gbogbo àwọn obìnrin àwọn obìnrin mùsùlùmí tó ti pa afẹ́ wọ àlìjáná lásẹ̀sẹ̀ islam àfẹ́ wọná làṣẹ ń tẹ̀lé tà nàbì wa muhammad sallallahu alayhi wa alihi wa sàkíyèsí pé nígbà tí ti ọkọ rẹ tẹjọ fẹ́ra yín bóyá ẹ̀sìn tó nílò owó tó fi fẹ bóyá dúkìá tó nílò owó ló fi fẹ bóyá ipò kan tó wà nínú ìgbésí ayé lówó tó fi fẹ ìgbà tẹ wá délé tó o padà délé ọkọ rẹ yìí tán yìí pé ọkọ rẹ nímà ọkọ rẹ mà nípa tọlọ ọmọ nípa ó ń ṣàlàyé wọn fọ ìwọ gẹ́gẹ́ bí ìyàwó nitori nítorí tínú ilé bá da ọ̀dájú wípé àtìlé náà láti kẹ́sọ̀ọ́ ròde gbàtí wọ́n ń ṣàlàyé dáadáa yìí ntọ́ yọ ni kí ọ jẹ́ àkọ́kọ́ ẹni tí ọkọ gbàgbọ́ kó jẹ́ àkọ́kọ́ ẹni tí ọkọ tẹ̀lé kó jẹ́ àkọ́kọ́ ẹni tí máa fi ntọ́kọ rẹ̀ sọ sí wa hù wala takunu awwala kafirin bih ẹ mẹ́sẹ̀jì àkọ́kọ́ ẹni tí ó sí gba ntọ́kọ rẹ̀ sọ wọlọ ẹkọ kọ́kọ́ tẹ̀lé ntọkọ rẹ̀ wí lópin ìgbà tó ṣe pé ntọkọ rẹ̀ sọ òun náà lọlọ sọ anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ eléyìí tí ò láṣẹ dùnú eléyìí tí ò láṣẹ dùnú tí ó sì ní àṣẹ àti ò ní àhọkàn abun nínú lópin ìgbà tí ọba ti sáṣẹ dùn bẹ tí ò sì tayọ ẹnu àlá ń bẹ ìwọlọ ẹkọ kọ́kọ́ gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu kọ tẹ̀lé tiẹ̀ kése pé káwọn èèyàn wá wá kó láwọn wá ṣe béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé wa, lọ́mọ sílẹ̀kùn lọ́mọ palẹ̀ kò ní gbà ó pé kíni kíni wọ́n wá kọ́ lọ́dọ̀ ta ni kí lọ́mọ kí ní ti wá èkó kí lẹ́ wá kọ́ lọ́dọ̀ wèrè subhanallah bẹ́ẹ̀ làwọn obìnrin àdáwò mìíràn nígbà tí ọkọ tiwọn tóun ń tan ìmọ̀lẹ̀ fáráyé àwọn àmà pé wò ní tàǹkà àwọn àmà wá wọn kò ní í wù torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ṣe yọ lórí ibú lábẹ́ ọkùnrin tó ń jó lórí rẹ̀ síbẹ̀yìn náà mọ̀ kí ló ṣẹlẹ̀ síyàwó anabi Nuh alayhi salam kí ló sì ṣẹlẹ̀ síyàwó anabi Lut alayhi salam sẹ́mi kú kìíní kejì àwọn obìnrin yẹn orí ibú làwọn sí orí ibú làwọn sí kọ́lọ́ mọ́sá àwọn ìyàwó wa ló lórí ibú torí ọ̀dọ́ wa wá kádẹ́ni tí ó múra láti rí pé dáadáa dáadáa eléyìí ti ń bẹ lọ́dọ̀ àwọn ọkọ wa àwa náà kọ́ àmọ̀ nípa rẹ̀ kí ló burú káwọn èèyàn máa wá gbọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọkọ rẹ̀ káwọn obìnrin náà sì máa rọ́ wá gbọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọwọ́ ìyàwó náà kí ló burú mbẹ̀ ṣé bó rẹ yín ó di púpọ̀ nù wọ́n sì ní tí nǹkan ẹni bá di méjì àìbínú sí torí ẹ̀ ọ̀dọ̀ wa àwọn obìnrin ká báyìí ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ aburú ti ń bẹ fáwọn ìpè náà ni wọ́n wọ̀ àwọn ni wọ́n máa yín mú sọ́kọ̀ àwọn ni wọ́n máa pé kí ni ń sọ wọ́n àti yẹ̀yẹ́ kí ni ń ṣe wọ́n mọ́lọ́ wọ́n mọ́lọ́ bí wọ́n bá mọ́lọ́ bí wọ́n bá mọ́lọ́ kí ni ọba á kí ni ọba ṣẹlẹ̀ tó bá mọ́lọ́ yọ ọmọ rù ọ́ káàdì kí ni ọba ṣẹlẹ̀ tó bá mọ́lọ́ yọ ọmọ bọ tábà tó bá yàgbẹ́ kí ni ọba ṣẹlẹ̀ tó bá mọ́lọ́ yọ ọmọ bọ fọkúnmù rẹ̀ ni áhà ah, ah. kí ló dé tóbi jẹ́ pé ńgbà tọkọ fi ọtán ó sì fẹ́ sọ̀rọ̀ rẹ di ọfẹ́ sọ̀rọ̀ rẹ di nǹkan mọ́kọ rẹ ńgbà dípò kọ tẹ̀rí bá fọlọ̀ nǹkó sórí rẹ tẹ̀mọ̀ pé lórí ibú náà lè wà ńgbà mi tí ìyàwó wà lábẹ́ rẹ tí ó sórí rẹ kí ẹ bó ti tẹ̀lẹ̀ sí ìyàwó fìràwọ̀ ìyàwó fìràwọ̀ ó sórí rẹ fìràwọ̀ náà kúmá olórí ibú àgbà olórí ibú àgbà ló tẹ́ wọ́n fi kó wọn dà sínú náà tó bá di lọ́la kìyàm ṣùgbọ́n ìyàwó kọ́ kò ń sórí rẹ̀ Asiya ẹ̀mọ̀ká nàbí sallallahu alayhi wa sallam wọ́n sọ pé àwọn ẹni tó pé inú hadithi tó Bukhari àti Muslim gbé jáde ó ní kámúlá kámálá min ar-rijal ẹni tó pé nínú àwọn ọkùnrin pọ̀ ẹni tó pé nínú àwọn ọkùnrin pọ̀ walam yakmulu min an-nisa'i illa بنت عمران وآسيا امرأة فرعون وفضل عائشة على سائر النساء كفضل الثريد على سائر الطعام متفق عليه النبي صلى الله عليه وآله وسلم أن يا ولتقننا وقرق وقفا شباو ولتقننا وبني وكري جوجو أني قوتي أقننا وبني طبعا مريم مريم أما عمران ìyá anabi isa aleyhi salam àyàtúnfi asiya ìyàwó dání fìràwù òun gbé pẹ̀lú olórí ibú òun sì sórí rẹ̀ ọjọ́ kan nínú àwọn obìnrin tó pé wọn sànù tọ́ torí de ilé ìjọba o ọkọ wa tẹ̀lé súnà ìyàwó wa lu bàndírì ẹ̀rí kórìí ibú nù bàndírì ti bàǹdírì àti súnà kí pa ọkọ sí Allahu qala rasuluhu ìyàwó ń sẹ Ahmad Tijani Abdulkadir Jailani pékin níbo ló ti jọra wọn abẹ́rẹ́ nǹkan mẹ́ ọkọ ń ti lóru ìyàwó òun náà ọkọ ń fi ọlọ́run ya Allahu ya Karim ya Wadudu ya Salam ìyàwó sì pé ya Damda ya Ilu ya Rauqa ya Ilu ya Sadadabilu Adadabilu sẹ́rí pé a'udhu billahi minash shaitani rajim sẹ́rí eléyìí ọlọ́dà kó má fi sàdánwò fáwa àwọn ìyàwó ọ̀yẹ̀kọ́ tẹ́jú sílẹ̀ obìnrin kọ́ tẹ́jú sílẹ̀ kó tó lọ́kọ kó owó rúta ni wọn náà fẹ́ fẹ́ ṣé bàbá yẹn lẹ́sìn àbí ò lẹ́sìn tó bá lẹ́sìn gánmà òǹgàn ni kò fẹ́ olówó ni mo ti fẹ́ ọlọ́lá ni mo ti fẹ́ ipò rẹ̀ ká kúkọ láwùjọ ni mo ti fẹ́ ó di òmúlẹ̀mófo òmúlẹ̀mófo lásán lọ́dà ọlá lè tán owó lè tán ipò rẹ̀ lè wọ́ mi ṣùgbọ́n ẹ̀sìn kọ́ ó máa ń dá lójoojúmọ́ ni. bẹ́ẹ̀ náà nìwọ náà kọrin nígbà tó fẹ́ fẹ́ yàwó ṣàkíyèsí ta lọ fẹ́ fẹ́ tí ọmọbìnrin yẹn lẹ́sìn àbí ẹwà rẹ̀ ló wò owó rẹ̀ ló wò ilé ńlá tó ti jáde ló wò tó bá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn ló bá wò tẹ̀rí bàtì ẹ̀dá ìwọ náà di òmùlẹ̀ mọ́fò kò sí ti lè rẹwà tó kásùn kájí kásùn kájí kásùn kájí kájí kásùn yọ padà dògbò rẹ wà jọ kànáà ni kò sì sí bó wọn ṣe lè pọ̀ tó owó lè tán kẹ́ni tó ní ó tó tán ìgbà míì ẹni tó ní sì lè tán kó tó di kówó tán tó bá jẹ́ pé ńlá tó ti jáde ló ń wò nǹkan máa yí tí lóun tó dilé àbùkù ń bọ̀ báyà ṣùgbọ́n ẹsẹ̀ ní ká wò tó bá yẹ kó obìnrin tó lẹ́sìn lọ́ba wò ìdùnnú rẹ̀ ọ̀pọ̀ ayọ̀ rẹ̀ ọ̀pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nítorí kó obìnrin tó lẹ́sìn yóò máa yóò ní ìpalẹ̀ máa pé kó wọn tún máa lékún sí nínú ẹ̀sìn ìdí nìyí tó fi jẹ́ pé tó bá sàlàyé ẹ̀sìn tí ò fún ẹ̀rí pé yóò tẹ́wọ́ gbà yóò sì tẹ̀lé ní tí wọ́n bá sọ fún un eléyìí jẹ ẹ̀kọ́ àkọ́kọ́ la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba Islam Khadija làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba islam ìgbà tí Khadija sì fẹ́ gba islam kó lọ bá àwọn bàbá rẹ̀ kó bá àwọn ìyá rẹ̀ kó máa wá gbàmọ̀ràn lẹ́nu wa kí lè rí sí tọkọ mi gbédè o torí mi ò fẹ́ yapa sí tẹ wà lórí ẹ o kò sí bẹ́ẹ̀ kí ló sà wá ìgbà tọkọ rẹ̀ ti ń bọ̀ sọ̀rọ̀ lórí wípé irú ìmúra tó mú tó fi wọlé o ẹ̀sìn islam ò fara mọ́ gbọ́sọ̀ hàn islam ọ̀farama gbọ́sọ̀ pamọ́ ẹni islam sọ fáwọn obìnrin mọ̀ ń fẹ́ kọ́ ọmọ lo jilbab mọ̀ ń sì fẹ́ kọ́ ọmọ abojú rẹ̀ ọ wá ní ọ̀dà mọ̀ gbọ́ ìyẹn ni pé mọ̀ gbọ́ èntì ìgbà ọba àtijọ́ kejì olóńfẹ́ délé àwọn àti ah, dínì lọ́nà láti lọ́ọ́ lé bàbá rẹ̀ ó sì lọ́ọ́ lé bàbá rẹ̀ lọ́ba lọ tẹ́ńdà ọ̀rọ̀ tó ọba sọ. So ọtẹ́ńdà rẹ̀ sórí àga ẹ̀gbọ́n tí ọkùnrin tó wí onírú múra tí mo mú irú ètí mo bá lọ́dọ̀ yá mi onírú rẹ̀ ọ̀dá o onígbọ́sọ̀ hàn o gbọ́sọ̀ pamọ́ làwọn o kémi náà máa wọ́sọ̀ bàgẹ̀rẹ̀ tí ó bòmí látòrí títí dé ìsàlẹ̀ kókósẹ̀ òun tiẹ̀ tó tiẹ̀ tó fi kàn fún ó ní máa bójú yọ sọ mi dé gún mọ́kà kẹ́ẹ́ bẹ́ẹ̀ sẹ́ máa sọ lẹ́nu wa àwọn ìyá àti bàbá náà bá gbiná jẹ pé láyé ìkọ́ ànígbàlú ẹ̀. ok ọlọ́ọ̀fi àlìjáná rẹ fi wẹ́lọ̀ ọlọ́ọ̀gbà mọ̀ràn lọ́dọ̀ bàbá tíyà rẹ sí àlìjáná ni kò wọ̀ ni àbí náà ni kò mú tíkẹ́ẹ̀tì ẹ̀. ẹ̀ríkì Khadija ọmọ lọ bá bàbá tíyà rẹ ní ìgbà tí ọkọ tọ́lọ́n fẹ́sì tuntun náà ẹ̀sìn oríire ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà Khadija náà ní àwọn bàbá tó lè lọ bá kódà kákú baba rẹ̀ ti kú ṣebí wọ́n ní tí bàbá bá kú bàbá ní kú wọ́n ní tí bàbá bá kú bàbá ní kú Khadija ńṣe ló wá bá ńṣe ló gbọ́ níta nàbì sallallahu alaihi wasallam sọ fún ó sì gbà lọ́wọ́ kan ó tẹ̀lé tà nàbì lọ́wọ́ kan ẹ̀rí kó kú díẹ̀ káàtó fọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin mùsùlùmí lónìí ọ̀rọ̀ téèyàn jọ ń sọ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ọ̀yẹ́ kìtìkẹ̀tà ọgbọ́ sí ẹ̀rí pé ìyàwó yín wọ́n ti gbé tẹ́ẹ̀ ọ̀dọ̀dọ̀ àwọn bàbá wọn ọdọdọ àwọn ìyá wọn ìtọ́jú nípa àwọn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ kan ni wọ́n fi wọlé ọkọ ẹsẹ̀ kejì ń bẹ lè yà wọn ẹsẹ̀ kan ni wọ́n fi wọlé ọkọ ẹsẹ̀ kejì ń bẹ lè yà wọn. kí ló dé tó fi jẹ́ pé nígbà tá a ti ọkọ rẹ tọ́ra adìẹ wá sílé tọ́ra adìẹ wá sílé tó ní wọ́n yà wọn sí adìẹ yìí kó o sì dín kó yí mọ́bẹ̀ káfi jẹun lónìí báyìí kí ló dé tó ọ kó o sọ pé tọ ọmọ tó gbájú ẹ wá ó ní ní ká fi jẹun lónìí kí la rí sí tí ká jẹ ni àbí ká má jẹ àbórí ipò àmọ́ tí mo jẹ tí mo kú lé yín náà ní kémi ọ padà sí ó ní lọ ọ̀dọ̀ bàbá rẹ fẹlẹ yẹn àmọ́ tó bá ti kàn ọ̀rọ̀ tẹsí ọ wà lọ bá bàbá rẹ bàbá rẹ dà gẹ́gẹ́ bí ìmáàmù bàbá rẹ dà gẹ́gẹ́ bí sọkùlù islam tó ní mà nípa ẹsìn islam ìyá rẹ ńkọ́ ṣe é xatu kọ́ lóun. àbí bẹ́ẹ̀ kọ́ ni tóbi jẹ́ kọ́ lọ gba àmàrà tiwọn ó túmọ̀ sí wípé àwọn èèyàn ò fira wọn sílẹ̀ fún tọ́lọ̀ bí wọ́n ti fira wọn sílẹ̀ fún àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ̀ Khadija kọ́ lọ gbé ọ̀rọ̀ rẹ̀ bọ́ rẹ̀ pé wọ́n ọ̀rẹ́ mi ò tún lè ọkọ mi mà sọ ọlọ́run fi kíní Khadija ò sí bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ̀ kọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan wà tá a padà orúkọ rẹ̀ ń jẹ́ Nafisa ọ̀rẹ́ gidi lọ́rẹ́ yìí ọ̀rẹ́ gidi lọ̀rẹ́ yìí jẹ́ sí Khadija a gbọ́ pé Khadija ó pe Nafisa ọwọ́ á sọ fún yín pé kí ló rí sí kí n máa bọ́kọ mi tẹ̀sí. ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn kọjá dáhà lọ máa gbà mara níbi kan táà máa fi lọ ẹnìkan pékìnì pékìnì torí jẹ eléyìí ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura ẹ sì rí pa Ànábì sallallahu alaihi wa sallam ní ìgbà tó lọ́wọ́ bá fẹ́ rán torí pé Khadija ó ti gbòǹgbọ́ lórí ẹ̀ ànábì ó sọ fún pé kọ́kọ́ lọ bá bàbá rẹ o lọ bá àwọn èèyàn rẹ kọ́ sọ fún ọ torí mi ò fẹ́ wàhálà o ẹ̀yẹn tó wàá di pé mi mọ rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lórí o. Hmm. ẹ̀rí pa ànábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam torí pé àkọ́kọ́ ni pé kìí ṣe rọ́kúrọ̀ là ànábì rọ sí lórí sọ pé wọn náà ń ka mi rọ́kúrọ̀ lọ rọ sóbìn lórí torí pé wọn ọ̀gbẹ́sì kankan yé irọ́ lásán lọ lọ́ọ́ fi lọ àwọn èèyàn rẹ o ìhàjọ́ bá kọ sí o kò sí túláàsì inú ẹ o fara o ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ilé ìjọba. bákan náà wọ́n ní ní ayé jahiliya ṣáájú kí islam ó tó dé ntí wọ́n máa pe orúkọ ọ̀nẹ́gídẹ́ tí wọ́n máa pe khadija òun náà ni at-tahira obìnrin tó máa ìdí mímọ́ rẹ̀ ọ̀nà ni pé Khadija wọn kì í ba wọn ọba rí nídìí pálapàla wọn ọba rí nídìí katakata wọn ọba rí nídìí ségesège wọn ọba níbi ká máa dọ́wọ́ ẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin wọn ọba rí níbi ká máa jẹrẹ nílá pẹ̀lú àwọn ọkùnrin wọn ò sì bá níbi àjọ ń tagi pẹ̀lú àwọn ọkùnrin ìdí ni tí gbogbo yẹn fi ń pè ní kíni ọ̀pọ̀ ìrọ̀ ẹni tó máa síbẹ̀ ni wọ́n rí ọlọ́mọge síbẹ̀ ni wọ́n rí síbí ìwọ ní sìn gbogbo ògbésí ayé rẹ kọ́ lọ dúró ti àwọn ọkùnrin náà jù fún ọmọ fọwọ́ jẹ ọ́ la ètí ń fọwọ́ gbé ọ lọ́mú ètí ń fọwọ́ gbé ọ lẹ́ẹ̀kẹ́ iyì náà dàmà gbogbo iyì rẹ ti dànù ò ní yí kọ́bọ̀ bẹ́ẹ̀ni kaba ṣe ti tọ́ lẹ́bi tọ́ mọ́ gan wọ́n gba lẹ́nu ní kótó dákẹ́ gbé ta lọ́mú ta lọ́mú ọmọ rádaràdé eléyìí lọ́mú subhanallah ṣé bá ọgbà gbé má nígbà tí ẹnìkan wá sádùúgbò yín jóni torí ọtọ́ sọ pé òwú ọ òun sì fẹ́ fẹ́ ọ ẹni tó bá sọ ọ ni àpàtà wò ìgbékúgbé nu ọlọ́mọdé ó gbégbékúgbé bẹ́ẹ̀ torí tí wọ́n rí ọ tí wọ́n rí ọ lórí ẹ̀ àtàwọn àwà burúkú tó ń ká mọ́ ọ lọ́nìí ìdí tó fi ń pè wọ́n ní ìgbékúgbé nu wọn ò pè ọ lẹ́ni tó mọ wọ́n ní ẹni tó bá gbé ọ kí ló gbé ìgbékúgbé à ah, ọlọ́mọdé àwọn gbégbékúgbé tọ ọ̀pọ̀ ìrọ ẹni tó má ọ àwọn abilékọ láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ o bóòlù ẹsẹ ma ṣebí wọn náà lọ sọ fọkọ rẹ nígbà tíjà payí pọ kó kọ ọlá tó máa ṣàlàyé fún ẹ tani àti tani àti ta lọ làwọn ọmọ yìí iye tọ́ba jẹ́ tiẹ̀ ń bẹ̀ wàá mọ̀ òun dàbí kẹ́bi búrẹ́dì àwọn ọmọ dàbí búrẹ́dì tọ́ ma ṣàlàyé tó ní kọ̀ọ̀kan olókọ̀ọ́lá tọ́ dàmú ẹni tó ní àwọn ọmọ yìí á ọlọ́mọdé ara dàn wò àwọn eléyìí wá bí lẹ́kọ̀ọ́ làwọn bá àwọn ti wà á lé ọkọ wọn ò mọ̀ wọn ò mọ̀ ó túmọ̀ sí pé òun abẹ́ òun ó dàbí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni kò sí etí tó bá abẹ́ tí ó yàtọ̀ la hawla wala quwwata illa billah tí ó bá bẹ́ẹ̀ kó o tún ara rẹ sọ pé ọjọ́ ń bọ̀ tí ń sàlàyé fọ́ ta àti ta àti ta lọ́la àwọn ọmọ yìí sẹ́yìn wa mọnu ẹ má kọ́bọ̀ kó o lè ṣe fẹ́ má àní wọ́n ní wọ́n ń ṣàjọyọ̀ irú ìtawọ́ yorùbá máa ṣe yẹn tí wọ́n lọ gba fíldì skul kan àwọn èèyàn wa máa sọ lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi àwọn kan wá jókòó báyìí aṣọ tí wọ́n yàtọ̀ síta àwọn eléyìí àwọn eléyìí náà yàtọ̀ síta àwọn eléyìí tó ẹnìkan wá wá gbà tó wọn kúkú máa bí wọ́n ṣe máa ṣe nǹkan wọn ó ní ah, ní yorùbá lẹ́fù sẹ́kẹ́ bíi yúnífọ́ọ̀mù ni wọ́n wọ̀ ń dún àjọyọ̀ kí ló dé tẹ́ má sórí ìsirísi wọn ni tó ṣẹlẹ̀ ni pé ìhà tí kálukú kọ sí ẹni tí ń ṣe nǹkan ọ̀yàtọ̀ àwọn tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí làwọn aṣọ tí wọ́n yàtọ̀ àwọn tó jọ rẹ̀ aṣọ tí wọ́n yàtọ̀ àwọn ìṣẹ́jọ dàwápọ̀ aṣọ tí wọ́n yàtọ̀ àwọn àṣẹ la hawla wala quwwata illa billah <laughs> pé àwọn àlèbìnrin aṣọ tiwa tó yàtọ̀ àwọn ìyàwó wa gbọ́ ó sì ní àwọn méjì lé àwọn náà gbọ́ pé ah gbogbo àwọn wọ sọ olómi ẹrú o àwọn àlè ọkọ rẹ nù náà àwùlọwọ náà kó ni wọ́n ti kọ̀ lọ báyìí <laughs> tọ́ láwùjọ yorùbá gbogbo nǹkan lásán àwọn màmá wọn wà á ròyìn pé àwọn àyà tọ́ àbáwọn àwọn àyà pàṣà so Khadija ò rí bẹ́ẹ̀ tiẹ̀ kí ni wọ́n fi ròyìn rẹ̀ àpọ̀hìrọ̀ ẹni tó má tí wọn náà bá mọ olè jáde wá sọ o olè jáde wá sọ o torí kọ́ mọ́ bàa dàbí ọ̀rọ̀ ẹ̀yìn gbọ́ bá yá o olè jáde kí wọn lọ èmi náà mọ́ o ọ̀họ́ ṣùgbọ́n Khadija tó ní lítà lè jù lọ́mọ ní kíni àpọ̀hìrọ̀ ẹni tó má wàláhì. ìwé ẹ̀rí ńlá lélẹ́yìí tó kọjá pé wọ́n kọ́ yunifásitì ẹni tó má lélẹ́yìí bẹ́ẹ̀ náà mà bàtí wọn náà fẹ́ yà wò sọmọ kékeré kan kọ́ lẹ́nu ò lè sọ ń kọ́ lẹ́nu ò lè sọ ńgbà àwọn kọ́ ọmọ tó fẹ́ fẹ́ wá ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà wà wá ní ẹ̀dá mo ní béèrè kan tí mo fẹ́ béèrè béèrè a <laughs> sílẹ̀ náà ti lọ bí ti lọ pé nkété a ní òkété sọ̀rọ̀ ṣé ṣé o ti ṣe zinari lẹ́nu kúkúrú wọ́n bá ní kó o ṣe zinari náà àdìgbé ọmọge bá múná lọ kí ló dé sọ̀rọ̀ àbójú ní ti ni àwọn bàbá rẹ nínú àbójú ní ti torí uh, ọmọ tá a sọ ọmọ tá a fi lé pàtàkì ọmọ tá a wò ẹ dákun ẹjọ ọmọ tá a fi lé pàtàkì ọ sọ̀rọ̀ ó lè ní ẹ̀yin bàbá mi ẹ dákun ń fẹfẹ rọra gáfárà díẹ̀ tó rọrọ tí ó tó béèrè ọ̀rọ̀ ńlá ni hmm, um, broda yìí nìkan lọ ẹkọ gbọ́ kí ni káwọn bàbá rẹ náà gbọ́ kí ni bẹ́ẹ̀ mo ti di ìyàwó mi láti àjọ tó kù lẹ́mi àtiwọ́ nìkan ó ní àti bọ́lọ̀ sí wa bẹ́ẹ̀ ni àwọn ti ṣe zina náà ọlọ́ọ̀ sí kẹta torí di ẹlẹ́yìn lọ́ba ní àánú ṣẹlẹ̀ ni pé you see lásìkò tí mo wà ní ds2 you see um, you know èmi ò sí èsì no <laughs> so sáwọn ilé wa ni tọ́hìrà tọ́hìrà kí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ah Khadija ìwé ẹ̀rí ńlá lélẹ́yìí fún akọ̀ọ̀hìrọ̀ ṣebí wọn náà mà gbàtọ̀ fẹ́yàwó tó ti sọ fún ọ pé ọ̀bù lé táwọn kẹ́tì tì lọ́ba so lọ́ba di wàhálà ọjọ́ kejì àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn rúkọ wá kí àwọn ni ó pé ẹ ṣe wọn àná o kìíní kan lọ́kọ́ bá ti ojú rẹ ti kọ́rẹ́ lọ. ẹ kí ló dé wọ́n ti máa pọ̀ mọ́ afsa tí ò sí o tí ìsìnkú bí ọkọ rẹ nù kìíní kan ẹ̀mí ọmọ fẹ́ bí léèrè ni wọ́n bá sọ pé òun ọ̀gbọ́n máa yín lé kótó kò lé yín báyìí. àyè ṣe bá lé tiwa wọ́n máa ṣe bẹ́ẹ̀ lé tiwa. subhanallah sírò àwọn obìnrin àwọn wàá pè ní tọ́hírà wọn ò lè pè wọ́n ní tọ́hírà tọ́ọ̀bá gbọ́ lárúbáwá tọ́hírà yẹn ni kóbìnrin tó má tí èso ń zìnà kìí ṣe alágbèrè kìí ṣe panṣágàbìnrin kìí ṣe panṣágàbìnrin ṣèbí wọn mọ àwọn tí a ń gbélé tọ́yà pé ìwọ yọọ máa tójú si wọn ni àwọn náà máa wò pé yẹ obìnrin yẹn gba tó ń wo wà fa tọkùnrin ọlọ́kùnrin bá ti bọ̀ sáré lọ gbẹrù lọ́wọ́ rẹ̀ tọkọ rẹ̀ bá ń bọ̀ yọọ máa wò ó ni kò ní sínú ẹ ọkọ wa ni mọ ń dáwùtì ìyàwó yìí ó ní bá ọkọkùnrin náà lórí ni ah, èyí tá a ti rí náà àwọn ọkùnrin ọlọ́kùnrin ló ń sáré lọ bá gbẹrù ọkùnrin ọlọ́kùnrin ló ń tíjú sí tọba sì rọkọ rẹ ó dìjú má gbárí níbi ìgbà tí wọ́n so pọ ọkọ rẹ òsì lè má gbé nǹkan bọ̀ kọ gbà lọ́dọ̀ rẹ̀ ọkọ wa ló ń dá òtù rẹ ọwọ́ adé dá òtù báwò sọ ọkọkùnrin mọ̀ lórí nìkan ṣẹlẹ̀ ìgbà bá kọ ọmọ lórí torí délé Khadija al-Tahira ni wọ́n mọ̀ sí tani ya Khadija ìyá rẹ̀ náà jẹ́ Fatima bintu Raida. بنى الأصم يا عند فاطمة وما رائدة وما الأصم قري لي قم بما متى جاهلية لو يتصم فاطمة متى جاهلية لو يتصم فاطمة ولا ندوى محمد sallallahu alayhi wa sallam tọsọ ma rẹ ní Fátímà láyé jàhìlíyà lọsọ bẹ́ẹ̀ tóró ti bí gbogbo ọmọ rẹ láyé jàhìlíyà orúkọ yẹn dáa púpọ̀ Fátímà yàtọ̀ sí wọn láyé Islam sọlọmọ wá àwọn ọkọ burúkú tọmọ sọma lẹ́yìn ìgbà tí Islam ti dé fa sọlọ sọ pé tẹlifíṣàn fòsókò ba'da al-iman. orúkọ pò kí ìkọ̀ yẹ́yìn ó burú lẹ́yìn tẹ̀sí gbọ́ lọ́ngbọ́. dípò kẹ́lò ní ọkọ mẹ́rin ní Fátímà ọwọ́ àtọ̀ ní Fátímà Fátímà olùfìtínà àwọn ọkùnrin olùfìtínà ṣé lọ́yẹ̀ kọ́ sọ́mọ́ àmọ́ wa ọ̀yájà àgbòrò ẹ̀ wá ní ẹ̀ ṣe rí báyìí ó kọ́ tẹ́ sọ́ lóru ó kọ́ tẹ́ sọ́ lóru torí àwọn kọ́ tọ́ ẹsọ àwọn ọmọ yín ẹ má sọ ọmọ lórúkọ tí ò dáa wọn pa jùlọ tẹ bá tura láwọn àwùjọ tiwa yìí wọn wà lọmọ wọ àwọn òkò kan tó strange àwọn òkò kan tó ṣeé ké lè hmm. ó ní láti jẹ pé ẹni tó lọ mú kọ wọn mú kọ tó ṣe pé kọ dáa kọ dáa kọ nígbà tó kàn ń wo nǹkan tó strange kò rí ni a suspend àti sọmọ lórúkọ fúngbà díẹ̀ orúkọ ọmọ yẹn ọmọ àwọn kọ òkè ń jò wá rí pé àwọn wá orúkọ orúkọ ọmọ báyìí njó lẹ́sìn wá sọ lórúkọ péjọ tó àwọn bá rúkọ tó strange tó yẹ ìmọ̀ tí bàbá nu abdullahi abdulrahman abdulrahim abdulsalam ń bẹ ńlẹ̀ abdulmumin ń bẹ ńlẹ̀ gbogbo eléyìí ó wọ yọsà máa wó pọ̀ kankan ni tí ò sí níbi kankan ó lè tó lọ sórí nẹẹtì nẹẹtì kọ tẹsí ni ó lọ sórí nẹẹtì sẹmọ tó máa gbogbo ẹ láti sọ fún ikọ́ làjú lòun òun yàtọ̀ sáwọn aróko tí lọ́ọ́ máa bí àwọn àbáàlè rè orí nẹẹtì ló ń ti rókọ bí ọ̀gá ó lọ fẹ́ sọmọ ní sáhìm olórí nẹ́ẹ̀sì náà ti rí kò ní dáa fún nẹ́ẹ̀sì náà nẹ́ẹ̀sì kọ bọ́ọ̀lù ni torí pé ìgbà tá a bá nìgílẹ̀tì àwọn tó ní màláàrin wa àwọn á lọ sórí nẹ́ẹ̀sì lọ wó kọ orí nẹ́ẹ̀sì sẹ́mi pé èèyàn bíi wá bíi wá bíi wá náà ní kọ̀ọ̀kan rí ẹ̀ ó sì lè tó lódò gidi mo ti wá kọ̀ọ̀kan bẹ̀ èèyàn wà á mú nẹ́ẹ̀sì gẹ́gẹ́ bí alukurani ẹnìkan lè pé gbogbo àwọn information yìí orí nẹ́ẹ̀tì ló ti rí irọ́ lásán sí nẹ́ẹ̀tì lè dípò síra rẹ̀ tọba àmọ̀ kó lè dípò rẹ̀ ṣàlàyé fún wa báyìí nẹ́ẹ̀tì kọ báskẹ́tì kò lè dípò síra láéláé torí nẹ́ẹ̀tì gbàǹgbà torí rẹ̀ bá gbóná yìí máa dàwé rú mi àbí wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ rí tí wọ́n dàwé rú sọ pé ọ̀tọ̀ ni tó wà nínú ìwé ọ̀tọ̀ ni tó gbé jáde fún àìmọye tọ́ba sì tún fẹ́ ó lè já yọ já yọ já létí yọ já mu yóò ní níta gbèsò nínú ó ti pọ̀ ju agbára òun lọ torí rẹ̀ nítorí wò ń gbé jáde ni ó sì tó tọ́ kọ̀ǹtró torí délé à nídìí láti lọ́ọ́ máa mórúkọ lórí nẹ́ẹ̀tì tọ́ba kóbìnrin náà ló bí Khadija ni orúkọ tó dáa ni Aisha ni orúkọ tó dáa ni Fatima ni orúkọ tó dáa ni Zainabu ni orúkọ tó dáa ni Ruqayyatu ni orúkọ tó dáa ni. Hafsa orúkọ tó dànù Maimuna orúkọ tó dànù Juwayriya orúkọ tó dànù kíláàni ká lọ́mọ owó kankan tí òsì tó asọmọ lórúkọ tó mọ dàgbà tó jọ ọmọ tì pé ẹjọ ẹ dárúkọ yín fún wa kò ní kò sí ní ẹsùn kọ yín fún wa torí pé kọ burúkú bàbá rẹ sọ torí délé ẹsùn àwọn ọmọ yín lórúkọ tó dáa kí lórúkọ ìyá tó bí Khadija. Fatima bintu Raida. síwájú kí Khadija kánàbí sallallahu alayhi wa sallam kó tó fẹ́ Khadija ti lọ́kọ méjì ṣáájú anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àkọ́kọ́ nínú àwọn méjèèjì wọ́n ń pè ní Abu Hala. أبو هالة هالة بابا هالة هالة yìí ọmọkùnrin yẹn ni tó ṣe pé Khadija náà ló bí fún orúkọ bàbá yẹn tọjọ kọrì àkọ́kọ́ ọ̀njẹ́ Hind bónú Zurara At-Tamimi Hind bónú Zurara at orúkọ kọrì àkọ́kọ́ nù wọ́n pè ní baba hàlà torúkọ rẹ̀ ń jẹ́ hind ọmọ zurara atẹ́mìmì abu hàlà yìí khadija fi ma méjì fún khadija ó bí ma méjì fún alákọ̀ọ́kọ́ ń jẹ́ hàlà ẹlẹ́kẹ̀ẹ́jì ń jẹ́ hind bí orúkọ bàbá rẹ̀ hàlà hind khadija bí ma méjì fún arákùnrin yìí kú ìgbà tó kú Khadija tún lọ́kọ mi ọkọ mi yìí orúkọ rẹ̀ ń jẹ́ Atiq bunu Abid al-Makhzumi Atiq bunu Abid ọkọ rẹ̀ kejì nù ìgbà tí Atiq Khadija ó bímọ kan fún Atiq yìí orúkọ ọmọ rẹ̀ ń jẹ́ hin yẹnni kí Khadija lọ́mọ méjì tí wọ́n ń jẹ́ hin hin ṣùgbọ́n ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe kí ni ló bí wọn fún. tọ ìgbà tí àtìkù sáláìsì ìgbà náà lànà bí wọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wàá fẹ́ Khadija. a jẹ́ pé ọkọ kìlú lànà bí jẹ́ fún Khadija ọkọ kẹta ọkọ kẹta tànàbí jẹ fún Khadija lọ́dọ̀ Qatada rahimahullah òun gbé e láti òdìjẹ ó ní ọkọ tí Khadija kọ́kọ́ fẹ́ ó ní Atiq ọkọ rẹ̀ kejì ó ní Abu Hala sọkínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ asọkọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ níta ni Abu Hala Atiq lọfẹsì kejì. ọ̀rọ̀ eléyìí òun náà ní ibnu ishaq ọ̀rọ̀ kọ̀tádà yìí òun ishaq tọkọ history nípa islam ìlú ń gbà wọlé fi àtìkù lọ́kọ́kọ́ fẹ́ Abu ló fẹ́ sìkejì ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó sọ pé Abu lọ́kọ́kọ́ fẹ́ àtìkù sìkejì òun náà ohun tí al-imam ibn abdulbar tó ń gbà wọlé ó sì ní lọ́rọ̀ àwọn olùmọ̀tò pọ̀ jù abu hala lalakọkọ atiku ló sì kejì kọtada sọ pé atiku lalakọkọ abu hala ló sì kejì eléyìí kọ́ lọ́jà lọ́dọ̀ wa ìtọ́jà lọ́dọ̀ tiwa ni pé khadija ti lọ́kọ méjì ṣáájú anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nu wọn jẹ́ abu hala ọmọ zurara atẹmímì ẹlẹ́kejì oúnjẹ àtiq ọmọ Abid al-Makhzumi èyí owó orí kọjá alákọ̀ọ́kọ́ nu wọn àbí òye wa sẹ̀mọ̀kọ́ ṣe ya pẹ̀lú èyí owó ọjọ́ alákọ̀ọ́kọ́ èyí owó ọjọ́ lẹ́kejì àwọn méjèèjì sájẹ́ ọkọ̀ fún Khadija rẹ̀ ṣáájú kánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò tó fẹ́. ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ń bí ni pé láti ayé jahiliya Khadija kò ya dádúró rí kò ya dádúró bìnrin rí irú ètò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin sọ̀rọ̀ àwọn dà lónìí àwọn adádúró èmi ò lè gbọ́dọ̀ ọkùnrin kan ilé tó kọkùnrin kan máa kọ̀ǹtúrò mi tí wọ́n yálé mo túkalé àwọn bàbá wọn kò sì sí bóbìnrin ó ti dádúró tí wọ́n sọ pé ìfẹ́ lọ́kọ tí wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán nínú mẹ́wàá rú wọn ẹ bá méje pàdé tó pé zina ní sè torí ìbàjẹ́ ìṣe ló máa ráyè lára àwọn obìnrin ní ìgbà tí wọ́n bá ti kọ̀ láti lọ́kọ kò sáǹfààní tó fẹ́ mú nínú ní lọ́kọ tí láǹfààní náà ti ń bẹ nínú pé èmi ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ máa ṣe ranù ṣé bá ọmọ kéèyàn rẹ ọ̀lọ́kọ ló ṣe bí ọ tó fi rí bàbá kan máa gbélé rẹ̀ nígbà tó yẹ pé irú ranu irú ìrégbè tí wọ́n fẹ́ ra gbálẹ́hùn nìyá rẹ̀ ṣe nìyá rẹ̀ ṣe bí ọ sọmọ kékeré sọ ṣe ta ni wọ́n wá fẹ́ fi tiẹ̀ jọ ta ló fẹ́ fi tiẹ̀ jọ. ẹ̀kọ́ mi oníkẹ́ ó lọ́kọ alákọ̀ọ́kọ́ fẹ́ kọ́kọ́ ṣe tọkọ mọ́ tó mú lọ́dọ̀ yẹn ọkọ. ohun tó mú kúrò lọ́dọ̀ ọkọ yẹn òun náà ní kú ọkọ eléyìí túmọ̀ sí pé tóbìnrin bá lọ ilé ọkọ ó yẹ kó ti pọkàn pọ̀ ayé tèmi ni mo ti dé yìí o ayé tèmi ni mo ti dé yìí o ìrònú wípé mò ń lọ kábọ̀ kò gbọ́dọ̀ sí lórí obìnrin rere bọ́ba wọ níbí ọba ti wọ èmi kú ń bẹ́ẹ̀ nu àwọn obìnrin rere wọn kì í rò bẹ́ẹ̀ nígbà tí Khadija tó lọ́kọ alákọ̀ọ́kọ́ Khadija kò kọ́kọ́ yìí sílẹ̀ àfi gbàtíkú tíkú pín wọn ká gbàtíkú tún wọn ká ẹni Khadija ló tún wọn kó kọfẹ lọkọ mi Khadija ò ti torí pé ọkọ kan kú ẹ̀kọ́ mi tunu òun ọlọkọ máa ń tó òun kí ló ń tún fẹ́ kó wá láyé ó ti fi máa rárá o Khadija tún lọkọ mi torí pé tóbìnrin tọba wà tí ọba ti gbó tọkọ rẹ̀ bá ṣaláìsí tọba sọ ike mi ọfẹ lọkọ mi mà

ìrẹ̀ tóbìnrin ọmọ tọ́ jẹ́ kọ́dà tẹ bá kú gan ìní fẹ́lómi fẹ́lómi ìbọn bá rí kó lè dá dúró fẹ́lómi sáà tó kó jáde kó nu lé tèmi. kpọ̀rọ̀kọ yé kọ́mọ̀nà pé nu lé tẹ̀ lọ́wọ́ àti ma gbọ́kùnrin mi wà. pàápàá jùlọ nígbà tí ilé mi tó fẹ́ máa gbé nínú ilé rẹ̀ yẹn tí ọ̀bá jógun tiẹ̀. tọ́jú pé ogún àwọn ọmọ tiẹ̀ ni. yọ wá lọ́ ma gbọ́kùnrin kan wọ́n tún ma gbé nu àlá rárá o lọ́kọ̀ míì tẹ̀lé ọlọ́ máa gbé máa fi mùsùlùmí eléyìí jẹ́ bó ti jẹ́ ìyẹn ni pé gbogbo owú gbogbo owú gbogbo wíwú ọmọbìnrin wíwú ọmọ títí tó bá kó tó kú náà ni kó tó kú náà ni tó bá kú wíwú ọmọ kíni jọmọ ọlọmọ náà lọ lọ́kọ míì jọ lọ lọ́kọ míì aha eléyìí túmọ̀ sí pé Khadija kò sàdédé fọkọ alákòókò sílẹ̀ ikú ló kún wọn yà nígbà tọ́kọ alákọ̀ọ́kọ́ sì kú Khadija tó ṣe kíni ó tún lọ́kọ mi ó túmọ̀ sí pé àwùjọ yẹn náà dáa níwọ̀nba wọn ò ní ti torí kóbìnrin kan ó ti lọ ilé ọkọ kan rí kí wọ́n wá pátì nígbà tó wà ń kó kọfẹ́ lọ́kọ mi yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ láwùjọ wa. lónìí ọ̀pọ̀ nínú àwọn obìnrin tó ti kọ́kọ́ wọn ṣe láìsí tí wọ́n ọ̀rẹ́ nìkọ́nu sí wọn má wọn láwọn àwọn ẹni tó jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ agárá wọ́n bẹ́ ń títì wọn ọ̀rẹ́ ni pé wọn bó wàá ní wọn tòkun bọ̀ ó lè yẹn ti jẹ́ tòkun bọ̀ fati èsì mọ́tò àlòkù. tẹ̀lé yìí túmọ̀ sí pé ẹ jẹ́ kí a máa fi ojú oríṣi mi wo àwọn obìnrin tọkọ wọn ṣaláìsì ojú àánú ojú pé lánàá ọlẹ́ni tí ń ẹ̀ kò sẹ́ni náà má ní òsè kí ló burú wọ́n sì wọlé orí pé ìyàwó kan náà lọ́sẹ̀sẹ̀ ní sànù rẹ̀ kọ́kẹ́ kí àwọn rẹ̀ pé méjì ọlọ́run lọ. wọ́n ti ní ìyàwó mẹ́ta sànù rẹ̀ kọ́kẹ́ kí àwọn rẹ̀ pé mẹ́ta àbí kí àwọn rẹ̀ pé mẹ́rin kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ. sọ gbogbo eléyìí pàápàá jùlọ tó bá láàní ẹ̀kọ́ fẹ́ sànù rẹ̀ wọ́n agbálada tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá ọ̀ sọ kájẹ́ni tí wọ́n láàánú ń bùkátà ẹni tí ó tún jọkọ fún tẹ́ bá ti fẹ́rù wọn tó bá lọ́mọ kẹ́ ẹ gbà pé ẹ fẹ́ tọmọtọmọ ni kẹ́ ẹ gbà pé ẹ fẹ́ tọmọtọmọ ni ẹ sì rí pé Khadija ọmọ wọn rẹ̀ kò sóge kò sakọ torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò máa sóge yóò máa sakọ pàápàá jùlọ nígbà bá rí kó ń lówó lọ́wọ́ Khadija olówó ni kò sóge kò sakọ ló tún fi tẹríba lọ́kọ mi. lọ́mọ pé wọ́n àǹkárá lásán lọ́n ta àǹkárá lásán lọ́n ta kọ̀lọ́kọ̀ alákọ̀ọ́kọ́ gan ó ní ta ta náà ta naa náà tó kápá àti fẹ́rù òun wàláì kò sóbìnrin náà tó dàgbà ju kọkùnrin yìí wọ̀ lọ ta ni ọ́ àbẹ́yẹn ọ̀fẹ́ tiẹ̀ ni kódà Ah, ah, a ń gbàtà ìṣe kúrúntù so nítorí di eléyìí kóbìnrin ọmọ wa wúra kọ́ máa ṣe kẹ́ ah, òun kìíní kan lọ wọn lẹ́nìkan béèrè yín ta wá ta ni ti lọ́wọ́ kẹ so nítorí di eléyìí báyìí Khadija kọjọra rẹ lójú ìtẹríba wà fún Khadija ìdí nìyí tó fi jẹ́ pé ó tún gbà láti obìnrin tó jẹ́ pọ́pọ́ rẹ̀ wá sáláìsì ó sì ti lọ́mọ ọlọ́run tó wá sànù rẹ ó tún wá rẹ́ni tó ọba fẹ́ tọmọtọmọ ọmọ bá tọ́jú ọmọ obìnrin yìí wá lakọ rẹ̀ wá pọ̀ fẹ́ràn pé irú àwọn obìnrin báwọn àti rẹ́ni tó sànù wọn lẹ́yìn eléyìí yóò torí pé ńgbà tó máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn pé à ọkọ pé à obìnrin tí mo gbọ́ àwọn èèyàn kan generalize ẹni tí èso obìnrin tí mo gbọ́ pé máa fi kálukú soge o ìyẹn ká ah wọ́n ní máa fi àwọn èèyàn soge ni yọba máa di yọba di kẹ́ ẹ bẹ̀ torí ọdọwọ́ rẹ o ọkọ rẹ ti kú ọmọ kan sànù rẹ ni kòtò wa sọ pé ah, ẹni tó ló ń fẹ́ ọyún kò ní sẹ́ka gidi lọ́wọ́ wọ́n bá wà bá wà ẹni tó ti sàdéhùn wípé bí òní pọ bí òní jọ títí sí wájú àtúntò tó bá dán òtí àbájọ tẹbi bá pọ yóò kàn àbùkù wọ́n tún wá sọ pé ah, kò ní sẹ́gidi kan lọ́wọ́ ẹ̀ẹ́n ah, tá a bá tún wọ́wọ́ ó ti dàgbà ẹ́ ẹ gbọ́rọ̀ tàwa ló kéré sí kú ta ló dàgbà jù kú lọ àti tọkọ ma kékeré ó kéré sí kú àgbàlagbà kan ò sì tọ́ lọ ọjọ́ kú kálukú ni ó kú ìwọ gàdọ́ sọ pé nìkan ti dàgbà sọ ọmọ bọ́dọ̀ láláyé àbí ọjọ́ orí lọ́lọ́ọ̀dì tó kú ni kìí sọjọ́ orí lọ́lọ́run fi ń tó kù kó sì lọ́ọ́ mọ o obìnrin tọ́jú ọmọge ìṣẹ́gbẹ́ rẹ o àánú ni òun náà la fi ń pariwo kó wọ́n sànù ruyin o àwọn tọkọ wọn kú ẹ dákun ẹ máa sànù wọn o àánú ni o abẹ́ àánú wọn ó ti máa fẹ́rù àwọn eléyìí o àbí òye yín nítorí pé obìnrin tí ẹnìkan kan tí ò tí ì fẹ́ rí ọ wà lẹ̀ ẹnìkan wá ń tilé ọkọ̀ kan bọ̀ èwo ni wọ́n mú tọ wálé sì ti fọ́ra rẹ̀ ọ̀dájú pé tí o ti lọ bìkan ló wù ọ́ torí pé nísìn wọ́n lọ ga ẹ̀jẹ̀ wọ́n ló kó àwọn èrò sí lórí àbí òye gbọ́dọ̀ máa ronú náà máa ronú àmọ́ ti ń gbèrò káàbọ̀ tí lórí títí ń sànù rẹ̀ tó kó hmm, tí o bá sí kú lọ́wọ́ náà wà kú tí o bá sí kú báwo màá wá ṣe ìyàwó rẹ ẹ aha gbogbo ẹ̀ làwọn èèyàn ń rò kọ̀ náà ṣe pé wọ́n sànù ru yín ẹ̀yin tọkọ yín kú o tún wá rẹ ni tí wọ́n sànù rẹ obì rẹ tó fẹ́ pọ̀ ọmọ wa rẹ ọmọ wa rẹ ìyá tí ó ọ ọfẹ pọ̀ torí ẹ anha ọlọ́kọ bẹ́ẹ̀ náà lọ yẹ káwọn obìnrin náà máa ronú o má dàdú o má dàdú o má lọ dẹrù sí bàbá rẹ lọ́rùn o nígbà tọkọ rẹ kú o tún á kó padà sílé bàbá rẹ yàrá táwọn ti fi háyà tẹ́lẹ̀ sí kó wọ́n lé ẹni tí ń háyà ni ó yẹ kó tètè lọ́lé ọkọ mi ni àbí òye sọ pé dáàdi rẹ wọ́n fowó ṣọ́ọ̀pù yẹn wọ́n fi ń kó wọ ọbẹ̀ gbàtí wọ́n dé nìsín ò ní fún bàbá lówó mi di ó tún máa pé sẹ́ máa sanwó lé ni lọ́dọ̀ bá mi ok bàbá rẹ fẹ́ fowó yẹn sanwó lé má kó bá bàbá rẹ bẹ́ẹ̀ni Khadija radiyallahu anha ọlọ́kọ kejì lẹ́yìn rẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi àyè ti mọ anabi abẹ́ ìdáàmà ni mọ̀ ń béèrè ni èmi máa béèrè ṣé ẹ bẹ́ẹ̀ mọ anabi abẹ́ mọ anabi nǹkan pé kẹsàn sallallahu alayhi wa sallam ṣé mọ anabi abẹ́ mọ anabi. ọ̀dà tawala nàbì wa. sẹmọ pe pé al-usul al-thalatha allati yajibu ala kulli muslimin ma'rifatuha ma'rifatu al-'abdi rabbahu nàbí yó nabiyyihi wa ma'rifatu din ìsìlámì islami bil-adilla àmọ́ ama pe ká ma nípa anabi sallallahu alaihi wasallam nínú a ápìtì islam. islam. eléyìí tí kálukú gbọ́dọ̀ mọ̀ sẹbẹ yìí máa nàbí wa sallallahu alaihi wasallam abẹ ẹ mà ọ̀pọ̀lọpọ̀ ọmọ o sẹbẹ yìí máa nàbí kílẹ̀ ẹ mà sí nàá kí lorúkọ rẹ̀ gánà rí Muhammad ibn Abdullah bọ́nà Abdul Muttalib àwọn kan ti gbé wọn ní aṣímù lọ́kàn bẹ́ẹ̀ o ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọ̀dà anabi sallallahu alayhi wa sallam báwo gan ló ti fẹ́ Khadija wọ́n ní ṣáájú kánabi ò tó dá anabi lànàbi ti fẹ́ Khadija ó ń kọdún mẹ́ẹ̀ẹ́dógún tọ́lọ̀ ń ti anabi níranṣẹ́ rẹ̀ lànàbi fẹ́ Khadija ọmọ ọdún mélòó lànàbi ti wà nígbà tọ́lọ̀ ń ṣe níranṣẹ́ rẹ̀ ó wà lọ́mọ ogójì ọdún wọ́n ní wọ́n ń ku ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó ti ránṣẹ́ ọlọ́run lọ fẹ́ Khadija ajẹ́pọ̀ ọmọ ọdún mélòó lọ́wọ́ àgbà náà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí twenty five years òun náà dájú wípé ọdún tànà fi wà nígbà tó fẹ́ Khadija torí pé àwọn olùmọ̀ tó ń kọ nípa àtàn wọ́n ní sẹ́ńkù ọdún mẹ́ẹ̀ẹ́dógún tànà fi ó ti ránṣẹ́ ọlọ́run lọ fẹ́ Khadija ni àbí ọdún tó kù jù bẹ́ẹ̀ lọ lànàbì ti fẹ́ Khadija ìyẹn ni pé sọdún mẹ́ẹ̀ẹ́dógún ní nkùnì àbọ̀dún mẹ́ẹ̀ẹ́dínlógún àbọ̀dún mẹ́tàdínlógún àbọ̀dún méjìdínlógún àbọ̀dún mọ́kàdínlógún àbógún ọdún ìyapa wà láàrin àwọn ẹni tó kọta èyí tó túmọ̀ sí pé sísọ tá a máa ń sọ pàànàbí wà lọ́mọ twenty five years lọ́fẹ́ Khadija kì í ṣe kọ́sẹ́tẹ̀ a sọ ike ọ̀kan nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń tún ọ sọ nípa ọdún tànàbì ní nígbà tó fẹ́ Khadija onípànàbì wà lọ́mọ twenty five years nígbà tí àwọn ìgbà wa mi sọ ike kò tí ì tó twenty five years láyé tó yẹ wa torí pé tọdún yẹn tọdún tí ó dà ànábì bá tún pẹ́ jù bẹ́ẹ̀ lọ adẹ́kọ́dún ànábì ò tí tó twenty five years. tọ́ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá kan tún ni o káti ẹ̀kú twenty five years ìyẹn ni pé ìtọ́pọ̀ jù nínú ọdún tá ànábì ti nínú tó fi fẹ́ Khadija àwọn kan tó sọ pé kò tí ì dàgbà tó bẹ́ẹ̀ ṣé arọ́mọ twenty five years ní ìjókòó ní ìsìn tí ò tí ì níyàwó àbáàrí. wọ́n wà bí wọn ò sí kí á lè retí kí lẹ́yìn retí owó ẹ̀ka láìla ẹ̀lọ́ kò tó tì í lẹ́nu wọ́n lówó làwọn retí. ọ̀rẹ́ àkókòrò òdodo ni o mẹ́lẹ́sítọ́tọ́ àmì kọ́mọlùbá ajá fẹ́lẹ́ yẹn tẹ́tẹ́ wájú ẹnìkanì nínú yìí tó bá ní agbára láti bóbìnrin lò tó sì ní agbára owó láti fi ẹrù rẹ̀ èsì pé kọkàn pé di rẹ̀ ń le ọ̀hà lọ́fẹ́ yà wò ó lówó ọ̀hà lọ bá dájú dájú olè ọ̀dàlú láti bọ̀ lọ sí mọ́ kì í ṣe dandan kó wòye o ti wà lọ́wọ́ bọ̀ dandan ni kò lè ṣiṣẹ́ láti rówó bó ṣe pé yàn lọ ọjà èèyàn mọ̀ bá wọn gbẹ́rù pẹ̀lú ògùn ọlọ́run èèyàn ní padà wálé láì rí nǹkan kan mú wa eléyìí jẹ́ sábàbí tí gbígbéyàwó fi máa ṣe sábàbí kéèyàn lówó tòbí tó bá gbé wọn nìkan lọ wa ò ní dààmú fúnra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ti mọ̀ kí gàrí ń bẹ́ẹ̀ kúlíkúlí sí wa ò ní dààmú ṣùgbọ́n nìṣẹ́ oníyàwó lé tọba tu tọba rọ tọba tọba mu gàrí lẹ́ẹ̀kan lójúmọ́ kò ní bọ ọmọ tẹlẹ kejì lónìí kódà òun náà lè bọ ọmọ ó lè má bọ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ pẹtọ bàbá sì lè tẹlẹ báyọ dà ẹ wọwọ tá a fi rẹ fọ tá a fi rẹ fọ mà ẹfọ gangba mi ara ni sọ pé pẹ̀lú eléyẹn ìyàwó ọ̀bọ̀ ṣe sùúrù wàá lọ strọ́gù láti rówó ẹ̀fọ́. sọ eléyìí túmọ̀ sí wípé jama ọjọ́ ti lọ púpọ̀ lórí rẹ o wọ́n tó nǹkan dàgbà dànù ọjọ́ ń lọ púpọ̀ o tí wọ́n á jẹ́ pípa tó bá fẹ́ yàwó sí ó ti di bàbá kan tó jẹ́ kó ti gbó àbẹ́yìn náà kẹ́ẹ̀tì ẹ̀ ni ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ à tó ń torí délé ẹ̀ dàpọ̀ ẹ̀ má kàn ju o ẹ̀ má wọ́n ní ìdáhùn wíkan ni mo sọ pé ẹ̀ má kàn ju so ti lọ lára ju o. ẹ ti lọ lára jù ẹ mẹjọ pẹ́ ẹ jọ pẹ́ ṣe àtàdé òkú kò ní pẹ má Ọlọ́run ti rọrùn tọ àwọn àwò gbogbo àwọn ìgbà wọn rọ tí wọn sọ fún wa nípa abánabi ṣe Khadija because àkànfẹ́ pìtàn lásán nǹkan tó ń kọ sínú àwọn tíra síra kìnnìkan hayatu sahaba bíi الاستيعاب، أسد الغابة، ghaba kìí ṣe gbogbo nǹkan tá a kàn sọ yẹn la kàn fẹ́ mú wa torí pé àwọn nǹkan yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ hadithiyya a sì ní ẹ̀kọ́ wò la lè rí kọ́nù gbèsè nípa èèyàn ọba ti fẹsẹ̀ rìn lẹ̀ ẹ̀kọ́ wò wa lè fẹ́ mú bẹ̀ gbogbo àwọn ìgbà wa tó wá nípa bánàbì ṣe fẹ́ Khadija gbogbo wọn da'ifa wahiya wọn lẹ púpọ̀ tabala fẹ́ wo finifini bó o ní bó wọn ṣe rìn pàdé bó àwọn ìgbà wa tó mú ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. ṣùgbọ́n tó dájú ní pàànà fìfẹ́ Khadija radiyallahu anha. àwọn hadith tó lẹ́wọ̀n wọ́n sọ fún wa nípa báwo wọ́n ti pàdé bó o ní Khadija ṣe máa nábì sallallahu alayhi wa sallam wọ́n ní kúrò ànábì sallallahu alayhi wa sallam káwá Mẹ́kà olóòótọ́ ni ẹni ìfọkàntán ni Khadija sì jẹ́ tó lówó. olówó kitikiti tí èsè tẹ̀lé ó máa wá fowó rẹ̀ ó máa fi ń ṣe business yóò gbowó kalẹ̀ fọkùnrin tó bá máa ń pa business kó ọ lọ fi ṣòwò lórí mudaraba mudaraba ọ̀nà ni maalun min shakhs wa amalun min akhar. huma أن يكون الربح بينهما على ما يتفقان عليه mùdọ́rọ́bà oníkẹ́ni kò gbowó kalẹ̀ bí kò gbé one million kalẹ̀ ó gbé kalẹ̀ fẹ́lòmíì tí ò lówó àmọ́ tó mọ̀ nípa business lórí píkọ́ lọ́ máa fowó ìṣe business báyìí pàtì píkọ́ lọ́ máa fi ra màálù wá fún ọmọ ta gbogbo èrè tí wọ́n bá wá jẹ lórí business yìí á máa pín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe kò lé lórí bí ká sọ pé á máa pín fifty fifty àbí ká sọ wípé a máa pín ní two to one bàbá olówó ọgbà two ẹni tó ṣiṣẹ́ ọgbà one àbí ká sọ pé a máa pín ní three to two olówó ọgbà three ẹni tó ṣiṣẹ́ ọgbà two àbí ẹni tó ṣiṣẹ́ ọgbà three olówó ọgbà two kó bá ṣe pé yín eléyìí ni wọ́n ń pè ní mọ̀dọ́rọ̀bá Khadija máa ń ṣe bẹ́ẹ̀ nínú dúkìá rẹ̀ sẹ́sì máa pẹ́ni tó bá lówó kò ní fẹ́ kó kálí lásán kò ní fẹ́ kó kálí lásán àwọn olùmọ̀ọ́ sọ pé nínú sábàtì tọ́lọ̀ ti ṣe zakati lọ́rùn àyà òun náà ni almanu almanu min takdis amuwal islam fẹ́ kọ́ dínà kama kó pamali kama kó pamali kama kó pamali lọ́lọ́run ti ṣe zakati lọ́rùn àyà nítorí pé tó máa kó pamali tó ń kó pamali zakati ọjọ́ ẹ̀wọ̀n ń lọ́wọ́ rẹ̀ jọkàn torí kí bísínẹ́sì ó lè máa rán kẹ́ máa rà kẹ́ máa tà kẹ́ máa rà kẹ́ máa tà sẹ́mi kébi tẹ́ǹtì ń ra tẹ́ǹtì ń tà owó náà máa segin ni yóò máa lé kùsì. ẹni tó lówó ọmọ wáta ní ọbọ̀ òṣìṣẹ́ nínú owó tó wó yẹ tó fi kọ̀ sí. ànábì sallallahu alaihi wa sallam ó sì mọ̀ nípa káràkátà ṣáájú kó tó dà nábì ọlọ́ ó sì tún bẹ lórí pé òye tó ní náà ń tún lò lẹ́yìn ìgbà tó dà nábì ọlọ́ ànábì kì í jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ kí tóbi jẹ́ pé wọ́n ní ìtìsọ́ba ti wá kékeré díẹ̀ tí òkun síbi ọ̀ wá jókòó kalẹ̀ kí ló dé bàbá ń bẹ́lẹ̀ bàbá ìlọ́ọ̀bì kan bàbá ìlọ́ọ̀bì kan nọ́sẹ̀sì nìyẹn náà wọn á ní owó abẹ́ àwọn là ń ná àwọn pawó ni ó dájú pé sàdábàrú lẹ́ ń lò ẹ̀tọ́ bá ń lo sàdábàrú iná sọ̀pá àwọn pawó àwọn wo ni ń pawó àbálẹ̀ ìjà ń bọ̀ tí wọ́n anabi sallallahu alayhi wa sallam ó ń ṣiṣẹ́ tálà afẹ́ ti tiwájọ tá à ní ṣiṣẹ́. kò sábùkù nínú mò ń ṣiṣẹ́ mo ní sẹ́ lápá ibi sábùkù wà ní pé a ọkùnrin yẹn dáadáa ni ó kódà ó máa ń ṣe dáadáa àmọ́ kò ní sẹ́ kò ní sẹ́ báwo bóni tó wá ró sẹ̀ǹfà àwọn yóò béèrè anabi sallallahu alayhi wa sallam ọmọ nípa kárakáta kèésì sọ sọ̀rọ̀ kí ló kọ pé lè má mọ́sálásí ni ọ́ àwọn ará mọ́sálásí ti dámọ̀ràn rí gbẹ́ngbà tó ti pé bàbá yẹn ó máa ó máa fẹ́ sẹ́ ń rajà lẹ́kọ̀ọ́ ó ti ṣe bísínẹ́sì tipẹ́ ìmáàmù yìí sì ni àwọn ará mọ́sálásí wa ní ẹja máa dáwó jọ kí bàbá yìí kọ́ lọ́ máa ra ọjà wa fún wa lẹ́kọ̀ọ́ kó sì máa ta èrè tá à ń bá rí àjọ máa pín àti kó kalẹ̀ láàrí àràbò owó bàbá ìmáàmù wọ́n sì béèrè owó oníjà ìbá sọ́ra ọ̀kọ̀ọ̀kan lẹ́kùn. ẹ mọ̀ pé irú àwọn eléyẹn irú àwọn ọ̀daràn ń pọ̀ láyé báyìí. wọ́n ránṣẹ́ pa ànábì sallallahu alaihi wa sallam. obìnrin níyàwó ti pọkùnrin ránṣẹ́. ó túmọ̀ sí pé ńgbà táwọn obìnrin náà bá ti tókù láyé ọ̀wọ̀ wọn lápàlẹ́ mi ọba lọ́lọ́run sóbìnrin ọlọ́run tí wọ́n lẹ́ni tí wọ́n máa ti sẹ́sìn àmọ́ táwọn àmọ́ ńgbà tóbìnrin ti kúrò láyé àkọlé láwùjọ tiwa tó ti di tó ti di alájàpá tóbìnrin náà wọ sọ́tìmìkà jẹ́jọ́ máa dùn mọ́ọ̀lù ẹ̀ tẹ́kùn náà máa ti kọ̀ńdọ́ sanwó ẹ̀ tó bá sanwó ẹ̀ máa kẹ́ ẹ lẹ́sẹ̀ ah, ah, obìnrin <laughs> tó ńgbà táwọn obìnrin ti sọ̀rọ̀ àwọn adigun ẹ̀ láwùjọ tiwa ẹ̀wọ̀n bí mùsùlùmí àti tó ìwọ yìí àwọn obìnrin lẹ́nu ká ah, obìnrin lọ́wọ́ àìmọye láwùjọ tiwa yìí náà pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tọkọlé tọkọlé tọkọlé nílẹ̀ haúsá wọn jáde wọn jáde ṣe bísínẹsì rẹ̀ àwọn èèyàn ń bá wọn ṣe nílẹ̀ lárúbáwá ẹ̀wẹ̀ àròbìnrin tọ́wájú kò sí ṣọ́ọ̀bù pòǹtà nǹkan àyàfi ìgbà tó di ìrọ̀lẹ́ ayé nìsín o ìrọ̀lẹ́ ayé nìsín àwọn obìnrin wà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì àwọn obìnrin wà tí wọ́n ń ṣiṣẹ́ lè tajà kì í sì sówó wọn ayé àwọn wáyé wá jìyà ni wọn wáyé wá jìyà ni nígbà tó bèrè ìṣura rẹ̀ sáyé àpọ́nlé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ṣọ́ọ̀bù tẹ́ẹ̀rì ní mẹ́kà tẹ́ẹ̀rì ní madina eléyìí ọlọ́rọ̀ ọ̀rùn fún yín tẹ́bá lọ sí hajj ẹ̀sà dé mẹ́kà ẹ lè tún lọ sí madina láti lọ sí sọ̀láàtì ní mẹ́sàlásì anabi sallallahu alaihi wa alihi wasallam ẹ máa wo àwọn signpost tọkọ sí ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan tá ti ń ta gold wàá kí wọ́n lè sọ pé Fatima lil mujawharat ìsọ̀yí o ti Fatima níbi tí wọ́n ti ń ta gold Fatima ọkùnrin yẹn máa jẹ bẹ kèésì sẹ kí wọn kà kó kọ lásán bẹ o ẹni tó ní wọn kọ wọn ti àdúgbò fún wa pé Fatima atẹmímíyà lè bẹ yẹ ilmu jawharat Fatima tó ti náà yà tẹmímí wa lónìí sọ góòlù yẹn wọn lè sọ fún yín pé Khadija lè bẹ yẹ ẹsẹbi wal fidda ìsọ Khadija ni ibi tó ti ta gold and silver. ẹ̀sìn ní bọ́ ẹ̀ ní bóbìnrin bẹ àwọn ọkùnrin náà ni ọmọ bá tajà wọ́n lọ́ọ́ mọ sàkáǹtì fún yà subhanallah so bẹ́ẹ̀ náà ni Khadija òun máa bẹ àwọn èèyàn pé kán lọ sí bísíǹnẹ̀sì wa pẹ̀lú owó wọ́n pe anabi sallallahu alaihi wasallam wá fún Khadija ó gbowó fún anabi sallallahu alaihi wasallam ètò sì dájú ní kékeré sẹ̀kan kìí sẹ̀kan rárá ìlànà bí lọ anabi lọ ó tún lọ ó tún lọ gẹ́gẹ́ bó ti wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí ti abu abdullahi alhaji tó gbé jáde nínú almustadrak tó sì sọ pé hadithun sahih alimami zahabi òun náà sọ pé sahih ṣùgbọ́n wọ́n ní ẹnìkan wà nínú àwọn tó gba àdéhùn yẹn wá tọ́jú mudallis ìdínú tá a sọ fún àwọn àdéhùn tó gba àlàyé bó lànà bí ṣe pàdé pẹ̀lú Khadija wa wọ́n lẹ̀ mudallis yẹn ẹni tí ma sọ pé gbọ́rọ̀ wa lọ́dọ̀ ẹni tí ọ̀gbọ́ lẹ́nu rẹ̀ ó tún gba àdéhùn yàrá pẹ̀lú àìn àti màkìtì mùdálè ló bá ti àìn àìn rìwáyà rẹ̀ ọjọ́ tó àyíká àmọ́ tó bá pẹ́ sẹ́mẹ́ẹ̀tì tó bá sọ pé àkùbárà hàdẹ́sẹ́ni náà ibẹ̀ yẹn á wọlé àwọn tó bá ní àìn àbọ̀ ní kọ́ọ̀là mùdálè tuntun ni àní gbà wọlé wọ́n sàlàyé wọ́n ní Ànábì ọba Khadija sòwò kìí ṣe kan kìí gbogbo ògbà títí ń bá sòwò yìí wọ́n ń jèrè tabua irú ẹ̀rí gbogbo ògbà tó bá sì ran ó máa ń fi arákùnrin kan lé tí wọ́n ń pè ní Maisara Maisara yìí kò ló ń sọ ìṣesí ànábì ó ń sọ ìhùwà rẹ̀ ó ń sọ bó ti ṣe ń bá mójútówó rẹ̀ àti báwọn òun ọ̀tẹ̀lẹ́ nìkan jáde láti lọ sí business pẹ̀lú dúkìá Khadija káwọn ọ̀tẹ̀rú èrè báyìí rí láyò ọkùnrin yìí ká má ti pàtẹ ni àwọn èèyàn ti rọ́bù ọjà àtàjèrè láti ń tà ó sì jẹ́ni tọ́ lámàánà ọjà ni tọ́ lámàánà gbogbo gbàtọ́ bá ti darí dé Khadija obì mẹ́sára léèrè ṣé Khadija ti tẹ mẹ́sára sànàbí nù máa kí èso ọkùnrin o máa kí èso májọ mú mi lọ́wọ́ sọmọ kówó kan pa o hmm. gbàtọ́ dé bóòlù orí sí ah, ẹni gidi ni o èèyàn pàtàkì ni o mo ti rí ẹ̀rírú ẹ̀rí o olódodo ni o èé parọ́ o èé da lóru papọ̀ mọ́sápá o kódà ọwọ́ tá fi ń ta wìtìwìtì èrè tá ń jẹ ọkọ̀ lọ́ni inú Khadija sandu débi pé anabi bẹ̀rẹ̀ sí ni wo Khadija anabi bẹ̀rẹ̀ sí ni wo Khadija débi pé Khadija ìfẹ́ ti mú lọ́kàn ànábì ò sì mọ nǹkan kan tiẹ̀ ànábì wà neutral business la wá sí ẹyọ tí yẹ fún wa ti wà nínú èrè finish so ṣùgbọ́n iná ló ti jẹ́ pé tí nǹkan kan bá dọ̀ àtìyàn pọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n rò ọ̀tọ̀ ni tí wọ́n máa rò wọ́n rò pé yé wa ìdí nu tó fi jẹ́ pé Islam di gbogbo ọ̀nà Islam di gbogbo nísìnyí wọ́n tiẹ̀ olóńṣe tutorial fáwọn obìnrin wo ráwọn ọkùnrin ṣe tutorial fa gbogbo bọ́kùnrin ṣe pọ̀ tó ń sùkúù ò rí ọkùnrin ṣe tutorial fún àwọn sísà sísà sísà àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ló ń tutorial àwọn ni a ah, tutorial rẹ̀ ìlagbà o ẹ wá àwọn ọkùnrin náà fún tutorial yìí o àbí òye torí kí nǹkan mi ò má lọ ṣẹlẹ̀ ó dàgbà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àti mọ̀ ń bẹ̀rù ọlọ́run <laughs> tọ́ ìwọ ó ṣe sàlàyé tó ń sẹnu bórobórobóró ẹ kiri kan nígbà tí wọ́n gbé fọ́múlà yẹn kalẹ̀ fọ́múlà yẹn ọmọ kọ́kẹ́ náà ọmọ tó ń kọ ìtì rẹ níwò wọn wí tura fọmúlà yẹn fọmúlà yẹn yọọ máa sọ fún àwọn ẹlẹgbẹrẹ tó bá tẹgẹ pé fọmúlà ọ kó sì máa ń jáde yẹn kó máa ń jáde yẹn wàhálà bẹ̀rẹ̀ bọọdù fọmúlà tó fi fọmúlà ráìtì ni wàhálà ọba tẹ́lẹ̀ lọ́ba di pé ọmọ tutoria kan mọ́ àfa tutoria làwọn yòókù ọba ńlájà wọn ọba nírì làmà n'ọba ńlájà ni ọba rírì ni ọba nírì làmà ó sì lè jẹ́ pé àníyàn tó da lọ́kọ́kọ́ gbé ọ lọ́bẹ̀ kí nǹkan mi ò tó wọ ọbẹ̀ torí rẹ̀ ọ̀tọ̀ ní dáná bí ń rò ọ̀tọ̀ ní tí Khadija ń rò Khadija ò lè mú mọ́ra mọ́ lọ́ba kọ̀ọ̀rẹ́ rẹ̀ kan jẹ́ Nafisa Nafisa àtúkọ̀ náà ti pẹ́. Nafisat ó kọ́ ti pẹ́ inú àwọn ọkọ̀ tó yẹ kẹ́ sọmọ náà nù ètò lọ sọmọ ní Jabana àbí òye wa Jabana Jabana tó bá wò ìyẹn ni pé ojo ọlẹ́ rárá o Nafisa ẹni tó wọ́n Nafisa tó ọjọ́ rẹ̀ Khadija Khadija wa sọ fún Nafisa pé.

òun wa kọ lẹ́tà sí lẹ́yìn pé dear brother you know i love you ah ìwọ tí wọ́n ń fi léèrè ń pa rẹ̀ tọ́ lẹ́nu rẹ̀ yàfùyàfù ìwọ ń kọ you know i love you so that ọ̀fẹ́ overtake ọ̀rẹ́ rẹ̀ nàfíìsà òní imáni ó ní ah sani òní gbàgbé ní maka ẹni tí gbogbo yẹn ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ń pè ní as-Sadiqul Amin kódà nínú àwọn àwọn ìtàn tá a sọ pé àwọn rìwáyà tó mú wa wọn lẹ ọ̀kan nu wọn sọ pé nàfíìsà gangan ìní Khadija rán láti lọ sọ fún anabi sallallahu alayhi wa sallam pé òun gba tà anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ẹ̀kọ́ ńlá lélẹ́yìí lẹ́yìn ìgbà tó kọ̀ kejì sáláìsì nínú àwọn ọkọ tí Khadija ti ní àìmọye àwọn èèyàn ńláńlá ní Maka ni wọ́n wá fáwọn fẹ́ kí Khadija fáwọn tí Khadija kọ̀ màá máa ronú sí màá máa ronú sí débi kọ́ fẹ́ di sọnù. Khadija ìfúnra ara rẹ̀ ni wọ́n rán yẹn sànàbí Muhammad sallallahu alaihi wasallam gbòǹgbà tiẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sí tó burú nínú kọkùnrin ọkọ̀nu sóbìnrin gẹ́gẹ́ bí òṣè sí tó burú nínú kóbìnrin ọkọ̀nù sọ̀kan. lópin ìgbà tó bá ṣe pé tí wọ́n kọnu síra wọn sí ni pé wọ́n fẹ́ fẹ́ra wọn ala sunnatillahi wa rasulih lórí tọ́lọ́ lórí tànàbí Muhammad sallallahu alayhi wa sallam kò sí tó burú mbẹ. yẹn ni pé àbá àròsọ mára àbá àrò ara má tọ kárọ̀ sáà má ti ṣe kí ni kọ́mọ̀tì wà wò ó ṣùgbọ́n ìwọ lọ́kọ́ sọkùnrin ló máa ń kọnu sóbìnrin ní àbóbìnrin ló máa ń kọnu sọkùnrin ọkùnrin ló máa ń kọnu sí obìnrin torí ẹ̀ ló jẹ́ pé sọkùnrin bá fẹ́ fẹ́ yàwó tí wọ́n á sọ pé ẹ̀dákùnrin bá wáyàwó bá wáyàwó bá wò séwèé sọkùnrin ni ọlọ́kùnrin lòun ẹnu máa tì ò ní kò burú ẹnu tì ọ́ débi kọ́ pẹ̀ ń garaajì ẹ̀rí pé sí sakin wọ́n sí sakin ó bẹ̀rẹ̀ sí sakin yọ ọ̀rẹ́ nìkan yọ ọ̀fẹ́ sọ pé asalaamu alaykum ẹjọ ọmọ fẹ́ràn yín mo nífẹ̀ẹ́ yín tó ti bá ti wọ ẹ̀kọ́ bá ti fẹ́ wọ yín báyìí kò tí sọ̀rọ̀ tó ń tẹ ojú eléyìí lè pọ̀ yọ ọmọ tírẹ̀nì ara rẹ̀ yọ ọmọ tírẹ̀nì ara rẹ̀ títí tí ó fi dídọ́ kan tó ga bí màá tiẹ̀ kú kí kú ẹni pé ọsọ jáde ẹ ẹ mọ mọ fẹ́ sọ̀rọ̀ kan ni ẹ kẹwò lẹ á kìlò so lọ́ba yìí kan ah, ah, ìmọ̀ báyìí ti lẹ́nìkan já fẹ́fẹ́ sẹ́yìn mọ̀ pé ọkọ̀ ṣe mistake báyìí ìmọ̀ tóbìnrin kan wà sọ fún òun ti lẹ́nìkan sáájú èsì kó dilẹ̀ wọ́n bá sọ pé mo ti lẹ́nìkan fún ọba tó wá wá mọ̀ràn a, ah, ọwọ́ ló ṣe èdè pè iye sọ pé sẹ́ẹ̀ ti lẹ́nìkan gbogbo obìnrin sọ pé ó ti lẹ́nìkan náà ní kọ́dà kọ́ mọ́ lẹ́nìkan ntí wọ́n sọ ni pé mo sì gbá tiẹ̀ o èèyàn lè fẹ́rù rẹ kọ́ sọ pé òun ò róbìn fẹ́ o tọ́jà bó ti jẹ́ tó tó ọmọ pé pẹ̀lú báyẹn orí tiẹ̀ náà ti hó ṣe dáadáa ẹ̀yẹ kó ń tẹ̀ rí ọkùnrin kan masha allah la quwwata illa billah kò ní lè ti sọ fún kóbìnrin mi o torí kó ọmọ gbà lọ torí di eléyìí wọ́n máa sọ fún pé gbà tani wọn rú rẹ tí ó ní gba dípò kí sọ gba rẹ torí torí tó ti tóbìnrin bá wà kọnu sọkùnrin ó rí à bí ó rí à wọ́n tó bá hundred ìnílẹ́bù àwọn obìnrin ti ń sọ fọkùnrin pé mo gba tiẹ̀ bóyá bóyá two over hundred bóyá two over hundred àmọ́ ń gbà mí o ẹ̀rí pé tóbìnrin bá rí ọkùnrin kan tó wú wú wú wú wú wú tí ń wọ́nà tó ní òfin sọ fún tí ó tí ń wọ́nà tí ó sọ fún tí ó tó mú mára títí tí ń sàárẹ̀ tí ó sì ń wò kó obìnrin mi lè sàmú lọ́wọ́ yóò sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ kan gẹ́gẹ́ Khadija ti sọ fún Nafisa ọwọ́ akú bọ́ọ̀rẹ́ bá ṣe gbọ́n sí ọ̀rẹ́ lè máa sọ́ọ̀sọ̀ yẹ̀yẹ́ pé ṣé ọkùnrin sọkùnrin ni wọ́n máa kọnu sóbìnrin àbóbìnrin ni wọ́n máa kọnu sọkùnrin ṣé èsì pọ̀ gbádùn àmọ́ gbádùn dáadáa ẹni tí mò ń fẹ́ kọ́ fẹ́ mi nù tí wọ́n lè ṣe yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀bọ̀ mọ́bìnrin lọ́wọ́ sọkùnrin yẹn fọmọ lọ́wọ́ ok tọkùnrin bá sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ tóbìnrin bá sọ pé ẹ ń gbà àti kóbìnrin náà sọ fọkùnrin pé fẹ́mi tọkùnrin bá sọ pé ẹni ọ̀fẹ́ ta ni ó dòdò obìnrin ni à ó lè má rọrùn sùn láéláé má tí ọmọ arántí ẹni ọ̀fẹ́ àmọ́ wọ tó fi fẹ́ yàwó tó fẹ́ ọlọ́ọ̀lọ́mọ yóò obìnrin tó ti kọ́nu sí àbí ẹ̀kọ́ ni mo fẹ́ fi ọyìn tí ọyìn gbogbooro máa lọ <laughs> so ó rí i pé kò ní dùn wọ tọrọ pin ni wọ àmọ́tòbìnrin bá sọ pé sẹ́mi tọ́ a sọ pé ìfẹ́ wàhálà olùfẹ́ kù ó ń gẹ́lẹ́ mọ́ wọ́nà tí ì pọ́ mo ní kọ́ ọ̀fẹ́ ọ̀hún ọ̀fẹ́ ọ̀hún o tún wá sọ pé mi ì fẹ́ kò burú torí ẹ̀ ló ti jẹ́ pé tóbìnrin bá sọ pé fẹ́ mi ọ̀dà púpọ̀ kódà kásì ẹ̀ sọ pé ò ní bùkátà ilé rẹ̀ ti kún yàrá méjì péré náà ni o sì fìyàwó kọ̀ọ̀kan sọ́kọ̀ọ̀kan àbí òye kò sí ní tó burúkọ sànù rẹ̀ kọ́ fẹ́ kó sì kẹta ẹnu kọ́ lọ́ba gbalẹ̀ ń tàgé kò sí ní tó burú nítorí pé obìnrin àwọn ò lọ́kàn bí ọkùnrin nítòsí fi mú tó fi sọ bẹ́ẹ̀ ó súnmọ́ pé yọ jẹ́ ìyàwó rere fún ọ torí pé òun lọ mọ tó rí tó fi nípa ọ̀fẹ́ ọ lópin ìgbà tó bá ṣe é pé ìwọ náà rí i pé ọbọ ọlá mu kìí ṣe pé bóyá wọ́n fẹ́ rẹ̀ bọ́ lọ́rùn àbí òye torúkọ àwọn obìnrin míì wà tó pé ó ti ṣe zìnà títí kò lè rọ́pò gidi má ṣùgbọ́n ni wọ́n náà ti wá gbàgbà kúgbà gbàgbà kúgbà o ó sì ṣe é ti kọ́yọ́ kóbìnrin yẹn dàda ń dídí kan ni tó fẹ́ tira rẹ̀ bọ́ lọ́rùn tẹ́kí wọ́n máa bá sọ̀rọ̀ tí wọ́n máa wò bọ̀ fi orí ẹran bí o kọ́ ọ̀lú kan bẹ̀ wọ́n. so ètò wa fi ọmọ wò bọ̀ ọba àwọn ọ̀dọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ṣé ẹ máa ronú sí náà mo ti ro ẹni dì ẹ ṣe ni so eléyìí ń pàtàkì kéèyàn tètè decide àmọ́ tó bá rí kọ́ da masha allah orí pé kò sí tó bá dì lára rẹ̀ masha allah. bẹ́ẹ̀ tó ń zìnà yìí ṣe zìnà rí masha allah lónìí ní kọ́kọ́ dọ̀dọ̀la sọ igi fún kọ́ máa lọlé rẹ̀. kátàrà ti fi kẹ́kọ̀ọ́ tọkùnrin bá wo obìnrin kò sí tó burú nu kóbìnrin ọ sọ pé fẹ́mi ó sì yẹ kọkùnrin náà kọ́kọ́ ń sídà rẹ̀ ó yẹ kọkùnrin yẹn náà

obìnrin tó rẹwà ni àwọn ò tiẹ̀ mẹ́nu gbowó rẹ̀ torí kìí sówó rẹ̀ wọ́n fẹ́ jẹ yàtọ̀ sí wọ tọ́fẹ́ fẹ́yàwó tó níṣẹ́ oníṣẹ́ lápá èló ló ń gbà lóṣù táwọn pé ọkọ ò lè nu ọyẹ kóbìnrin náà má fẹ́ o torí ẹni tí ọmọ gbowó rẹ̀ nù. tọ́ anábì sallallahu alaihi wa sallam ní ìgbà tí àwọn ń kú rẹ̀ náà farama ìgbà tí wọ́n fara mọ́ àwọn ń kú rẹ̀ lọ tọrọ rẹ̀ apá kan nínú wọn sọ pé bàbá rẹ̀ bàbá Khadija torúkọ rẹ̀ ń jẹ́ kòwéìlì òní wọn lọ bá wọn ní bẹ́ẹ̀ láyé gbà yìí báyìí ni az nínú tírà rẹ̀ al-Maghazi an sọ ní ìgbà tí àwọn míì táwọn sọ ike rárá o ọ̀nkù Khadija oníwọ̀n lọ́ba tẹ̀njẹ́ Amr ibn Asad ikú oníwọ̀n lọ́ba torí bàbá rẹ̀ ti kú èyí owó lè jẹ́ wọ́n sá lọ bá bàbá rẹ̀ bàbá ti kú gẹ́gẹ́ bí rìwáyà àwọn míì nígbà tí bàbá kú bàbá náà ló kú àbúrò bàbá wọn lọ bá ó túmọ̀ sí pé ìsìláàmù ò tí ì dì làwọn èèyàn ti máa wípé káfẹ́ ọmọbìnrin lọ́dọ̀ òbí rẹ̀ ó nílànà káfẹ́ obìnrin lọ́dọ̀ òbí rẹ̀ nílànà yàtọ̀ sí wọ ọkàn lọ mọ́ ọmọ ọlọ́mọ lójú títì kò sì gbé wọlé ẹ̀sìn jọ ń gbé wọ́n á kí ọ pé ìyàwó ńkọ́ onímbẹ̀ ìyàwó báwo o lè ní ọ torí kẹ́ni tó ń pè níyàwó yẹn ọ ẹja kẹ́ni kìí ṣe ìyàwó rẹ̀ obìnrin tó gbélé tẹ̀ ń jọ ṣe zìnnà ni. ó túmọ̀ sí wípé gbogbo obìnrin láyé àti sọ wípé ó ti lọ́kọ wọ́n gbọ́dọ̀ so yìgì tí wọ́n bá so yìgì kò lè tí ì jẹ́ kó ní ọkọ o ọmọ ọdún mélòó wa ni Khadija nígbà tá ànàbì sallallahu alaihi wasallam fẹ́ àti rí i pé wọ́n sọ pé ànàbì sallallahu alaihi wasallam inú kọjọ kọ wà lọ́mọ twenty five years àbí kò tí tó twenty five years nígbà tó fẹ́ Khadija ọmọ ọdún mélòó wà ní Khadija ní ìgbà tá nàbì sallallahu alayhi wa sallam fẹ́ ọ̀rọ̀ oríṣi méjì ló wà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà lọ̀rọ̀ tí Ibn Ishaq bàbá òkúta táwọn sọ wọ́n ní Khadija ó wà lọ́mọ ọdún méjìdínlọ́gbọ̀n Khadija ọ alọmọ ọdún méjìdínlọ́gbọ̀n nígbà tá nàbì sallallahu alaihi wasallam fẹ́ yẹn ni wà twenty eight years nígbà tí al-Waqidi tó sọ nínú rìwáyà tiẹ̀ ó ní rárá ọmọ ogójì ọdún ìní Khadija wà ní ìgbà tá lórí ibn ọdún mélòó gan lọ pọ́sibù kápẹ́ Khadija fi ju anabi lọ ìgbà tó sọ fún anabi wà lọ́mọ twenty five years tó bá dàgbà jùlọ nígbà tó fẹ́ Khadija Ibn Ishaq ti sọ pé Khadija wà twenty eight years nígbà tó anabi fẹ́ ta ló tún dàgbà jù náà Khadija ló dàgbà jù ọdún mélòó ló fi ju anabi lọ ní ìsìn ọdún mẹ́ta tábà wòlíwáyà Al-Waqidi tábà yọ twenty five kúrò nínú fọ́ọ̀tì ọdún mélòó ni Khadija fi jà nábì lọ́mbẹ̀ o ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹjẹ́ wa wò ó tá a bá jọ èwo ló ṣe déédéé kanu méjèèjì àríkà Khadija yìí ó bí àwọn ọmọ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ yìí jẹ́ mẹ́fà àwọn ọmọ yìí jẹ́ mẹ́fà ọkùnrin méjì obìnrin mẹ́rin. ọkùnrin méjì obìnrin méjì mẹ́rin ok tó bá jẹ́ fi ọmọ fọtí yẹ bẹ́ẹ̀ ni olùmọ̀wá akram Diyaul ọlọmọdé ìlọfi yé wa nínú as-siratu an-nabawiyyatu as-sahiha ọ̀kan nínú àwọn olùkọ́ àgbà ni ní al-jami'atu al-islamiyya ọjọ́ máa lè rọ bẹ́ẹ̀ ló sọ fún wa ninu tura tírà rẹ̀ as-siratu an-nabawiyyatu as-sahiha. sọ ìṣúra yẹn pàtàkì kéèyàn ní gbogbo tó wà nínú síra eléyìí tó bá ti dédé yọ sọ fún ẹ eléyìí tó bá jẹ bọ̀ọ̀rì ìjọ sọ fún ẹ bẹ́ẹ̀ láti mọ̀ pé gbogbo rìwà ayé àtìtọ́ wá nípa pé bóòlù anábì ṣe fẹ́ Khadija gbogbo ọ̀fẹ́ sẹ́rin lẹ̀. Akram Diya'ul Umari ó wá sọ pé tá a bá wò ó Khadija fi ọmọ mẹ́fà fanabi sallallahu alayhi wa sallam ọkùnrin méjì obìnrin mẹ́rin tá a bá wò wò dáadáa a rí kí ọmọ mẹ́fà pẹ̀lú forty years sọ̀rọ̀ rọ̀ because a gbọ́dọ̀ wà realistic nísìnyí wọn náà kápá níyà forty years kan afẹ́ fi fún ọ kọ́ wa múra ṣiṣẹ́ bí ó sì bímọ mẹ́fà fún ọ sẹ́mi pé yóò lágbára yóò lágbára torí pé yóò bí madébì kan ẹ nílé lọ síbítù mà wọ́n ti máa dẹ́rù báyìí wọ́n ti máa sọ pé tọ́ lẹ́yìn eléyìí o lẹ́yìn eléyìí o ó lè já síkú o wọ́n ní tá a bá wọ ọmọ mẹ́fà pẹ̀lú forty years nítorí dájú ni pé kò yé sí wọ́n nítorí pé tí obìnrin kótó ti kókó fifty years ìní mímọ́tàn kúrò nídìí alẹ́ bí máa ti máa tẹ̀lẹ̀ sẹ́lòmí tí nǹkan oṣù rẹ̀ ó ti máa ṣe ségesège tẹlomi lè dé sixty five tẹlomi ìgbà lè súnmọ́ sixty but majority àwọn obìnrin kọ́ ọmọ afi máa bá wọn lẹ́yìn forty years kìí sábà yìí wọ́n ní eléyìí yóò mú wa fún ọ̀rọ̀ tí Ibn Ishaq sọ àfúnlágbára lórí ti al ikú ọmọ twenty eight years ẹni Khadija wà ní ìgbà tá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọfẹ ọmọ twenty eight years lọ́wà yàtọ̀ tẹ́lẹ̀ yìí gan nǹkan mi tuntun sẹ́mi náà ní ọpọlọ nìsí nìsí wọ ọ̀fẹ́ yàwó rí láyè ọ̀fẹ́ yàwó rí láyè ìyàwó tó àkọ́kọ́ fẹ́ yọ ọmọdé ọmọ forty years wọ́n ń béèrè nìyí tọ́jà pé wáyé gbé màmá rẹ ni ó tún ju màmá rẹ lọ. yes wọ́n wà lọ́mọ eighteen years mọ́mì rẹ náà ṣẹ̀ṣẹ̀ wọ́n thirty eight ni torí láti twenty ni mọ́mì rẹ ti bí ọ adúpẹ́ fọlọ́ wọ́n á lọ gbọ́ ọmọ forty wọlé tani ọmọ sàǹtí fún tani <laughs> so lẹ́yìn náà ẹ̀rí tó tọkùnrin bá fẹ́ yà ó inú rẹ̀ ọmọ ọdún inú rẹ̀ ọmọ ọdún kún fẹ́ yà ó ṣebí kọ́ akọ́mọ forty years ni nínú rẹ̀ ọmọ àdùkọ orí yàwó fẹ́ o sì fẹ́ yàwó rí fa kí sì kọ́ fẹ́ yàwó kẹrin o ní ìsìn akéde kọ́ alọ́mọbìnrin kan tó ń wọkọ̀ ọmọ twenty nine years ni èèyàn mélòó lọ́wọ́ ìbéèrè ìdáhùn àtúntò kéde the door is still open nígbà tó wọ́n twenty kálukú ti ń wò pé bóyá twenty one bóyá twenty two okay ọwọ́ twenty ten àwọn ẹni twenty nine wọ́n ní ah subhana okay dábàá sọ pé forty nǹkan ẹ̀ǹtorí ẹ̀ ló ti jẹ́ pé rìwáyà ibnu ishaq òun ló lágbára jù níbí ọmọ ọdún mélòó ni Khadija wa ń gbà tá a fẹ́ twenty eight years ta ló tún dàgbà sí. Khadija náà lọ dàgbà eléyẹ ọba èrò orí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ tọ́mọ wò pé àwọn àwọn ò lè sẹ́ni tí àwọn bá dàgbà jù lọ́nà àwọn obìnrin àwọn ò lè sẹ́ni táwọn bá dàgbà jù lọ obìnrin máa ń ronú pé tó ń bá ti dàgbà jọ ọkùnrin lọ òun ní lè gbọ́rọ̀ sí lẹ́nu ọjọ́ orí wa ló kọ́ ọmọ gbọ́rọ̀ alọ́kọ lòun kọ́ ọjọ́ orí rẹ̀ ọba rí jáńjá rẹ̀ yìí torí di eléyìí báyìí ọkọ dàgbà ju obìnrin lọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àtún máa rí ìyàwó dàgbà ju ọkọ lọ kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ. a sì ti sọ fún yín pé gbogbo ìyàwó yín tẹ́ ẹ bá fẹ́ ìwọ náà ní kẹ́ máa pè wọn ọ gbọ́dọ̀ sọ fún ìyàwó pẹ yín o torí pé tó o máa ti sọ fún ìyàwó rẹ pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọ̀ ń gbọ́ nù o ìyàwó ọmọ ọgọ́nu o níjọ́ tó bá fi lè ṣèṣì sọ pé ìwọ ó ti bẹ̀rẹ̀ sí rí òǹfin àbí bóbìnrin ti wà nù ọba àfẹni tó dàgbà jù ọ lọ kí yọọ máa jẹ ìwọ bá ń gbé kọ́gun ẹ̀hẹ́n torí tó máa ti sọ pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìyàwó ọmọ dìvẹ́lọ́pù àgọ̀ yóò máa dìvẹ́lọ́pù àgọ̀ níjọ́ tí ìjà bá wá dé sẹ́wọ̀n pé Yorùbá tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀yin ní ìdìwọ́ nígbà tí ìjà bá dé káfú ti máa pè wọ́n níwọ̀ tẹ́lẹ̀ náà ká tíjàmbá fi lè dé nìsín kódà ó lè pe bàbá rẹ̀ gan níwọ̀ ó bá ti wọ̀ sẹ́mi náà ló pè mí ló pè mí wọ̀ bọ̀dá làwọn ni ok ó sì mọ̀ pé tẹ́lẹ̀ náà ọmọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kì í ṣe bọ̀dá lẹ̀ ń inú ẹ̀kọ́ tí ò pé lọ́dọ̀ yorùbá nù ẹ̀kọ́ wọn ò pé rárá ẹni tá à ń pè lẹ́yìn ẹ̀yìn ìdákẹ́sẹ̀lẹ̀ láàrin ìtọ́jú mẹ́ta ó di wọ̀ torí di olóyìí báyìí ìyàwó yín kọ́ ìwọ náà ní kẹ́ ẹ máa pè é gbọ́dọ̀ kan tó máa ń pè ìyàwó rẹ ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn torí ẹlòmíì gbọ́ wọ́n gbọ́rú tí pé ẹ mọ wá fi wọn léèrè ta làwọn yẹn pé ẹ yàwó mi ni làwọn a ọgọ so mọ wá fi wọn léèrè tí àwọn náà bá wà kálẹ̀ pé àbẹ sàlàyé fún wa ẹ àbọ sàlàyé fún wa àbẹ sàlàyé fún wa so gbogbo irú àwọn kan wọn yẹn inú àwọn kan tí ọ̀dà ni sori tí o máa ń pè ìyàwó rẹ ní ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ongo, kò ní gbádùn rẹ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀dínmù torí pé àǹfààní bẹ́ẹ̀ fóbìnrin náà ò ní gbádùn ọkọ rẹ gẹ́gẹ́ bí ọkọ ńgbà tó máa ń ṣe tí máa ń ṣe ẹ̀yìn ẹ̀yìn fún ọ. níjọ́ ṣẹlẹ̀ ni pé yọ̀ọ̀kan máa bọ́ọ̀lù bí àǹtí rẹ̀ ni àbí ẹ̀fọ́ mi bí àǹtí rẹ̀ ni ọ̀ máa wọ̀ kódà tó bá fẹ́ súnmọ́ ńgbà mi ìdílé ó ti rọ pé ah, àǹtí mọ̀ ni mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àǹtí báwo. ìwọ ìwọ ìyàwó rẹ ni ẹ kọlá ń fọ́ọ̀kì so eléyìí jẹba o yẹn ni pé ìyàwó rẹ ọba àdàgbàjọ lọ kí ló máa pè é ìwọ ojú rẹ sáfọ kó tó fi ọ oríkó kéré àbí oríkó kéré ha àìsí kéré nílé ẹni ọjọba o ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọkùnrin náà tí wọ́n sọ pé ọmọ ọdún mélòó ni ọ́ ó ní twenty six ah <laughs> ẹ̀mí lè fẹ́ o because ọmọ twenty four lè mi ọdún ọdún ọ̀ma ẹ̀ lọ ṣe bí ìgbà tí ìfẹ́ bá ti fẹ́ ìfẹ́ ru eléyìí kọ́. bọ́ọ̀lù mo ti fẹ́ pírẹsẹ̀ntì rẹ lé wa pírẹsẹ̀ntì báwo bàbá rẹ ní ọ̀fẹ́ yàwó yéésì bàbá rẹ ọkàn sọ fún dáàdì rẹ pé mo ti rí yàwó táwọn bá fẹ́ máa sí kàlẹ́ndà tó wọn fi ah dáàdì why are you going too far. àníyàwó tí mo fẹ́ fẹ́ nìyẹn ẹ̀yà ani láti mọ ọdún rẹ̀ ah ẹ̀yin kan fẹ́ fẹ́ yàwó bó ṣe yẹ kó ṣàlàyé fáwọn dáàdì ẹ̀yin kọ́ lẹ fẹ́ fẹ́ yàwó ẹnìkan ló rí yàwó tó ń fẹ́ fẹ́ òun wàá mú lọ sí ilé àwọn kẹbi àṣà yorùbá ló tún mú yàwó lọ bá dádì rẹ̀ dádì rẹ̀ wàá bi yàwó léèrè pé ọdún wo wọ́n bí ọ wọ́n á ní nineteen kìíní kan ó wàá ṣe dídí ọdún tó bí ọmọkùnrin náà ọmọkùnrin wàá fi oṣù kan oṣù méjì ju obìnrin lọ bàbá rẹ̀ ló wọ́n bàbá ọmọkùnrin ló wọ́n kò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu bàtẹ́ ti jẹ́ méjì ẹ gbọ́rọ̀ kò ní gbọ́rọ̀ sí lẹ́nu wa bó ni Khadija ti gbọ́rọ̀ sí anabi sallallahu alaihi wasallam lẹ́nu wọ́n ní Khadija nìyẹn yàtọ̀ sáwọn ọmọ ẹ̀sìn ọmọ ẹ̀sìn tó bá fẹ́ gbélé ọkọ̀ kọ́ mọ́ gbọ́rọ̀ tọ́ ilé ìjẹba àmọ́ láàrin ẹni tó dàgbà ju ọ lọ àti ẹni tó dàgbà ju ọ ìwọ obìnrin tá lọ ń fẹ́ àwọn obìnrin ọ̀sọ̀ pé ẹni tó dàgbà ju àwọn lọ làwọn fẹ́ o fẹmọtọfà tọrọkùnrin máa rò kọkùnrin náà obìnrin máa rò kọkùnrin náà kọ́kọ́ kú kó wọn fẹ́ bàbá tó dàgbà ju ńlọ tó bá ti yá kújàre wọn máa jẹ owó lọ́ńtò àtọ́ pé gbogbo obìnrin ní rò bẹ́ẹ̀ o àmọ́ mìjọ́rí tiwọn torí kí lọ́ọ̀fà ti fi ń béèrè ọjọ́ ọjọ́ orí tiẹ̀ náà ọjọ́ orí ti síbí wọ́n lọ fẹ́fẹ́ ẹ ẹ jọ sáà ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí ọwọ́ àlòtí wà ní táàtì òun sì ṣẹ̀ṣẹ̀ wà ní eighteen ó lè á ah, ẹ ti dàgbà jù kí ẹsẹ̀ pé kó lọ títí lóbìn fẹ́ bí kó o fọdún márùn-ún jù lọ sọ wà manageable lọ́dún márùn-ún tó inṣàlá màlẹ́kà kó ti gba ẹ̀mí jẹ bí ọdún márùn-ún kó o tó o tún wà so èrò tóbìnrin nìyẹn so nítorí ti eléyìí báyìí obìnrin máa ń fẹ́ kọ́kùnrin ó dàgbà jù ń lọ díẹ̀ sábàbí mi tóbìnrin máa tó fífẹ́ kọkùnrin ó dàgbà jù lọ díẹ̀ ó ní pé ọkùnrin yẹn yóò lè mọ́nítọ̀ lé yóò lè kọ̀ntró òun torí pé ẹni tó bá dàgbà jù yàn lọ máa gbọ́n jù yàn lọ ẹni tó bá dàgbà jù yàn lọ ó ti rí ìrírí tí ọ̀pọ̀ ju tèèyàn lọ so lódodo ó sì bá làákà ìmọ̀ kọ́kọ́ dàgbà jù yàwó lọ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì ọkọ̀ ìyá bèbí kanú lé ni tí wọ́n mọ̀ tọ́rin dì tọ́rọ̀ ní tẹ́lẹ̀ kọ́kọ́ lè kọ̀ntró kankan ẹ̀kú yóò sú bàbá náà yóò padà súyà tò èdè ni tó fi jẹ́ pé ìgbà tá ànábì wàá fẹ́ Khadija ìyàtọ̀ wà torí pé ànábì là ànábì kó tó dá ànábì gan ọlọ́wọ́n bá ó tú ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọjà ni tó nílò aka ẹ̀sìn pé ọjà ni tó mòye ṣáájú kó tó dá ànábì tọ́ ẹ̀yẹ ọdún mélòó wà ní Khadija ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kíkó tó yà wọ́n khadija ti twenty four years tó fi jẹ́ yàwó lọ́dẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá fi twenty four tẹ́ fi kún twenty eight ọmọ ọdún mélòó ló kú ọmọ fifty two years tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ al-Waqidi ni tó ń sọ pé forty lọ́wọ́ àtànàbí fífẹ́ ajẹ́ pé ọmọ ọdún mélòó ló kú sixty four years. àwọn ọmọ tí khadija bí fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ọmọkùnrin méjì obìnrin mẹ́rin ọmọkùnrin méjì obìnrin mẹ́rin alákọ̀ọ́kọ́ àgbà ọmọ nínú àwọn ọmọ anabi sallallahu alaihi wasallam onáni alqasim alqasim olàgbà ọmọ anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n bí ma ó sì dàgbà títí ó fi rìn wọ́n bí ó dàgbà títí ó fi rìn lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rìn lọsàlàyé. ó sì ti kú kí islam tó dé ọmọ tí wọ́n bí sí kejì lẹ́yìn alqasim ọ̀nà ni zainab lẹ́yìn zainab ni wọ́n bí ọmọ kalthum lẹ́yìn ọmọ kalthum ni wọ́n bí fatima ni wọ́n bí fatima ọmọ lẹ́yìn fatima wọ́n bí rukayya. lẹ́yìn Ruqayya wọ́n bí Abdullah Abdullah yìí òun náà ni wọ́n máa pè ní At-Tahir wọ́n sì tún máa pè ní At-Tayyib ẹni tó má ẹni tó dáa ọmọ yìí òun náà ṣaláìsí ṣáájú kí islam tó dé abdullahi náà ṣaláìsí kí islam tó dé ọmọkùnrin méjèèjì tánàbí sallallahu alaihi wasallam ní lọ́dọ̀ Khadija àwọn méjèèjì ti ṣaláìsí kí islam ò tó dé ọmọ mélòó ló kù báyìí ọmọ mẹ́rin gbogbo wọn jẹ́ obìnrin gbogbo àwọn obìnrin yìí pátá ni wọ́n dàgbà islam sì bá wọn láyé èkíní kejì kẹta kẹrin wọn wọ́n sì gba islam wọ́n sì kú lórí islam radiyallahu anhun gbogbo wọn wọ́n ti sàlàyé lójú ayé anabi sallallahu alayhi wa sallam tí òkú ẹnìkan àfi Fatima onìkan lọ́sẹ̀kù lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ó sì wà nínú àdéhùn kan tó wà nínú sahih sahih Bukhari pé anabi bá àwọn ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ Fatima bá wọlé anabi bá dọ́rọ̀ dùn. ọmọ rẹ̀ bá lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fáfùrù anabi wa sọ̀rọ̀ kan sí létí fatima wa rẹ́rìn músẹ́ jáde ni aa ń bà mí lọ́kàn kí ni wọ́n sọ kí ni wọ́n wí kí ló dé tí anabi kankan fatima ò wí kankan ó anabi sọlọ. pàtàkì bí wàá kú wọn wá lo àǹfààní kan níjọ kan Fatima yakọ mi ẹ dákun ọ̀rọ̀ kan wà kí lọ́rọ̀ náà ẹ ẹ bá rántí kọlọhún kọlọhún ọba wa ó tún bá ní sàlékùn kí níjọ kan ń abẹ ẹ rántí ni àyàwó ànábì jókòó tí ànábì tẹsí wọlé ti bàbá tọmọ ànábì rọ kan sí ilé títẹ ẹ dákun kí lànà bíbá yìí sọ ọjọ́ náà láǹfààní àti gbọ́ àmà Fatima bá ní níta nàbì sallallahu alaihi wasallam sọ fún òní pé tó ń bá kú òun là kọ́kọ́ ẹni tí ó kú tẹ̀ lóhùn nínú àwọn ará ilé òun subhanallah eléyìí ní tún pa Fatima lẹ́nu allahu akbar Fatima náà tún sàlàyé lẹ́yìn fún anabi sallallahu alaihi wasallam pẹ̀lú oṣù mẹ́fà. báyìí ni gbogbo àwọn ọmọ anabi sallallahu alaihi wasallam ṣaláìsí tí ò pẹ́ nìkan àfàwọn ọmọ ọmọ alḥasan àti alḥusain àfọmọ táwọn náà bí lónìí a sọ pé àwọn ará ilé anabi sallallahu alaihi wasallam wọ́n sì ń bẹ àbí wọ́n sí wọ́n bẹ ìyẹn ni pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lágbọn Fatima torí ọmọ tó ma wa bèrè bí ọmọ wa ni àbí ìsọmọ wa. ọmọ wa ni ò ká ha akó ha kó lórí wa o fẹ́ máa wò kọ́ ọmọ ọlọ́mọ nù o. tọ́ anábì sallallahu ma ó ọkùnrin ó Ekola obìnrin ẹ̀kọ́ ńlá ń nínú àwọn ọmọ tí Khadija bí fún abọ́mọbìnrin náà sẹ́nu tí máa dùn táwọn ẹbìrì ayé léèrè bẹ́ẹ̀ mà á kọ́lẹ̀ tí o ti bímọ mà tó ti ń kọ àwọn àjẹ́ndà kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rì pé láyé sí táwọn bá ti ń bímọ ọkọ ọmọ bàjẹ́ ni bí tí wọ́n lọ dà wọ́n nù tí wọ́n lù wọn nìkan lórí kí torí ẹ ẹ mẹwo ni ọsànù inú àwọn ọmọ láyé àti lẹ́yìn ikú yìí kọlọsà ti bá wọ àwọn ọmọ wa kó sì wọn lọmọ alálùbáríkà bákan náà ó fi hàn ikú anabi sallallahu alayhi wa sallam ó ti ń gbélé Khadija kó tó fẹ́ Khadija ó ti ń gbélé Khadija kó tó fẹ́ Khadija àmọ́ kò máa gbé bẹ́ẹ̀ nígbé ọ̀rẹ́ sọ̀rẹ́ o boyfriend girlfriend rárá o Khadija fún lẹ́gbẹ́ láì jẹ́ pé kankan dà wọ́n pọ̀ lára alẹ́ Khadija ni wọ́n ti yọ ibi tá ànábì ń gbé lẹ́nu ìgbà tí Khadija máa ànábì sallallahu alaihi wasallam tí ń bá ṣe business. ó túmọ̀ sí pé kò sí ní tó burú nínú kóbìnrin ó fún ní lẹ́gbẹ́ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ àmọ́ láàrin kágbélé bàbá wa àti ká máa gbélé obìnrin kan èwo lẹ́yìn fẹ́ ọ̀nà láàrin ilé bàbá wa àti ilé wa èwo ló wù yín ilé wa ni sọ̀tùmọ́ anábì sallallahu alaihi wasallam ń gbélé Khadija anabi wa sallallahu alaihi wasallam ìgbà tó wá fẹ́ Khadija inú ilé Khadija náà ló wà tó fẹ́ Khadija inú ilé Khadija náà lọ́wọ́ àti òfin fẹ́ Khadija ó túmọ̀ sí pé téèyàn bá ń wá nǹkan èèyàn máa ń sẹ́ẹ̀tì páńpẹ́ fún mi ó ti sẹ́ẹ̀tì trap fún anabi sallallahu alaihi wasallam ẹ̀fọn lẹ́gbẹ́ gbogbo ẹ̀ńtẹ́ máa ti ṣe dáadáa sí ọgbà tìyín náà tọ́ nítorí ti eléyìí inú ilé rẹ̀ náà lọ́wọ́ tó ti fẹ́ Khadija ibẹ̀ náà ni Khadija ti fi gbogbo àwọn ọmọ tó bí fa nàbì Muhammad sallallahu alayhi wa sallam inú léyìí náà ni Khadija wà tó kú sí radiyallahu anha tọ́ sílẹ̀ àná ànábì ń gbé ní ìṣe àbílẹ̀ ìyàwó náà ìwọ wà àná ilé bàbá ìyàwó ilé ẹ̀gbọ́n ìyàwó ilé àbúrò ìyàwó. Hmm. nínú kágbélé ìyàwó àti kágbélé <laughs> àdá ìwò lọ́dà ẹ sọ̀rọ̀ ilé ìyàwó yẹs ẹgbẹ́ Yorùbá kan sọ pé aláìlérò Ti lọ ilé àdá lọ rè kú sí sọyẹ wa ní nínú ẹ ti pè tún yàrá àtàwọn Yorùbá. gbígbọ́ wọn asán lásán gbọ́ wọn wọ́n ní tó máa ń gbélé àná rẹ̀ tọ́ wa kú sílé àná ò ní gbókù rẹ̀ jáde gbẹnu ọ̀nà níbo wọn gbégbà ojú fèrèsé torí kọ́ mọ́ bàdà kúfà nínú gbàgbọ́ àwọn Yorùbá mi kí ló gbé wọn náà lọ àná tó ń gbélé àná rọ́bìṣì ni ìgbàgbọ́ yẹn kò nítumọ̀ o ojúlẹ̀kùn ó gbé ọgbà ọjọ́ bá kú kókó ọjọ́ kú kálukú bá ti pé yóò kú ni o. aha so ń torí tẹ́lẹ̀ gbàtọ bá rí lémi tó ní pélé ah, bàbá ìyàwó rẹ ni bọdọ tó máa ti pé ìyàbú ni wọn náà ọmọ gbélé bàbá ìyàwó ó tún máa bọ́ ọmọ sùn lé bàbá rẹ tẹ́lẹ̀ tó máa ti pé èyí tó dáa lọ háyà lé kéèyàn lọ háyà lé nílùú tá ni ilé wọn lè kó èkó là ń gbé èkó lẹ́jà rí kọ́ ọmọ kó àyè wà bí ọ̀tá yìí adúgbò fọlọ́. nítorí ti eléyìí báyìí kò wá túmọ̀ sí pé ńgbà tó ń gbélé rẹ o kò sọ lé ìyàwó dílé rẹ o gẹ́gẹ́ bí àṣà àwọn olè wọ́n máa gbélé ìyàwó ìyàwó lọ́kọ́lé o òun ń gbélé sọ fún ìyàwó yìí tọba fẹ́ kí n máa gbélé ọkọ kọlé wa tara lé sẹ́mi kó lè ilé ọkọ ọjẹ́ ilé ọmọlú ilé ọmọlú nílé ọkọ lápẹjù ilé àwọn ìyàwó jẹ́ ilé eléwúrẹ́ àbí òye wa so <laughs> ọkọ ilé ọmọlú ló ti wá ìyàwó ńkọ́ ilé eléwúrẹ́. ọkọ wa ni wàá kọ sára léegbe ilé ó máa lò tù ó lè nu àbí èso lè ó lè nu o bọ́ọ̀ bá fẹ́ gbélé ọkọ kọ ya lọ háyà ilé ìyàwó lọ háyà ni ìyàwó ọmọ wa bọ̀ mbẹ́ àmọ́ pé ọwọ́ akókọ lé tí sára lé rẹ̀ ó lè nu ńgbọ̀ bá wa di pé ìyàwó kú ọwọ́ ajogun lé ó lé torí ẹ̀ ilé ìjọba. sọ́wọ́ yẹ kí ọ̀wọ́ kọ́lé kí ọ̀wọ́ wa sọ fọ́kọ pé ẹja kú lọ sílé tó ń kọ́ kọ́kọ́ wa ara rí fóun ní kó lọ lé obìnrin tó ń sọ́tọ́ kọ́tọ́ pẹ̀lú tá a gbọ́ nìkan tọ̀tọ̀ ọlọ́mọ sì wá sakọ jìyà tó àtọ́lọ́ ti sànù rẹ tíyàwó rẹ ti kọ́lé ẹnu kí wọn náà kó kó lọ ọbẹ̀ ni àbí òye wa àmọ́ tó bá sọ pé baba landlord má dáhùn ẹ̀dá o wọ́n mọ̀ pé ọkọ ìyá landlord àmọ́ bàbá landlord rárá o tó bá ti ọkọ ìyá landlord náà àmọ́ bàbá landlord ọkọ̀ so sọ nítorí pé kìí wọn ló ní ilé ọlọ́mọdé wa ló lè. anabi sallallahu alayhi wa sallam ó kì í sẹ́ni tó bá sọ pé ẹ tó bá nàbí gbélé Khadija nígbà tí ó ti Islam. islam ti de islam ti dé kí Khadija ò tó kú abẹ́ gẹ́tẹ̀ islam ti dé kí Khadija tó kú anabi ò tiẹ̀ yé gbélé yẹn títí ibẹ̀ lọ́wọ́ lọ ṣe hijira inú rẹ̀ ló ti jáde tó fi se hijira lọ sí Madina àbí òye wa torí ìdè eléyìí ó túmọ̀ sí kó kọ̀tàkù islam islam kó gbélé ìyàwó rẹ̀ àmọ́ tako islam kó jílé ìyàwó rẹ̀ kó jígbà tọ́ lódodo gbogbo àwọn kẹta sọ yìí o àwọn àdìsí tó mú àwọn fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn sádìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ mú wa. a rí nínú àdìsí anábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tí Bukhari àti Muslim gbé jáde nítorí fi hàn wá pa nàbì fẹ́ Khadija àti pé Khadija ìyàwó ní fànàbì sallallahu alaihi wasallam a sì tún Khadija kìí ṣe ìyàwó lásán ọsẹlẹ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ti Aisha gbàwà eléyìí tí Bukhari àti Muslim gbé jáde ṣáájú kí Islam tó dé anabi máa ń jáde lọ sínú kòtò tó wà lára pátá Hira yóò lọ jókòó níbẹ̀ yóò máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́ọ̀tọ́lọ́ọ̀dá fún iye àwọn òru ó sì máa ń ṣe ní gbogbo oṣù Ramadan tó bá ti jókòó yìí ọjọ́ tó fẹ́ jókòó nínú kòtò yìí yọ padà wá sílé lọ́dọ̀ ìyàwó rẹ̀ yóò sì ti gbóúnjẹ lọ látọ̀dọ̀ Khadija kó tó lọ nígbà tó bá darí yóò tún darí sọ́dọ̀ Khadija sani Khadija ń fẹsẹ̀ ìyàwó rẹ̀ ní lọ níbọ̀ ti ń darí sọ́dọ̀ rẹ̀ báyìí anabi òye ṣe báyìí títí tí òdodo fi wá bá a nígbà tó wà nínú kòtò yìí màlẹ́kà kan wá bá a màlẹ́kà yìí sọ fún pé ẹ iqra máa kà anabi dá lóhùn ìpè má anabi qari èmi ìsanitọ́ máa ń kàkà. báyìí ó ní fa aqadani fa ghaffani hatta balagha minni al-jahd ó ní màlíkà ìbá ra mi mú ẹni náà bá ra mi mú tọba fún mi máa ra rẹ̀ ní funfun kitikiti tó ṣe pé mo fẹ́ tán lẹ́yìn náà lọ sọ mí sílẹ̀ ó tún sọ fún mi pé iqra mo tún dá lóhùn pé má anabi qari èmi ọ̀ mọ̀lẹ́kà ìṣọ́ra mi mú ó tún fún mi mára débi pé mo fẹ́ bọ́n ó tún sọ bẹ́ẹ̀ lẹ́kẹta èmi náà tún dàn bí ti ṣáájú òun náà tún fún mi mára mo tún fẹ́ bọ́n ẹ̀yin rẹ̀ lọ́wọ́ sọ fún mi pé iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam ilé ìjà àwọn ará àyà márùn àkọ́kọ́. tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ nínú alukur'an a sì mọ̀ pé àwọn àyà márùn yìí ń bẹ nínú súrọ́tù al-alaq. gbígbọ́ tá ànábì kọ́ etí màlẹ́kà sọ fún yìí báyìí ànábì sáré sọ̀kalẹ̀ ó sáré jànàjànà lẹ́ni tẹ́rù ń sáré padà sílé. fadakhala ala khadijata binti khuwaili ànábì wọlé lọ bá ọmọ khuwaili ìyàwó rẹ̀ ọjáde lọ bá Khadija ọmọ Khuwailid ìyàwó rẹ̀ radiyallahu anha ẹ ṣàkíyèsí o láti ìgbà tí wọ́n ti bí Khadija títí tí Khadija fi láwọn ọkọ tó ní títí tí Khadija fi jáde láyé orúkọ rẹ̀ ò yí padà Khadija bintu Khuwailid Khadija ọmọ Khuwailid bẹ́ẹ̀ náà ló yẹ káwọn obìnrin tiwa náà ṣàkíyèsí títí tẹ́ fàyè ó kọ bàbá yín náà lẹ́ẹ̀ma jẹ́ ó kọ yín ọ̀gbọ́dọ̀ anabi wa sọ fún Khadija pé zẹmílóni zẹmílóni zẹmílóni ẹ dá sọ́bù mi fọzẹmàlú wọ́n sì dá sọ́bù hatta dhahaba anhu ar-raw títí ìbẹ̀rù tó fi kúrò lára anabi sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé ìyàwó rere ni Khadija ìgbà táwọn fi padà sílé ọba lé síbẹ̀ làwọn ìyàwó tiwa náà títà bá padà sílé láti fi sẹ́ à ń bá àwọn ìyàwó wá lé àbí bàbá ti lọ lọ́tọ̀ ìyá náà lọ lọ́tọ̀ ńgbà ọlọ́run bá kọ́ kí ọ̀darí dé ni ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àdáhùn ti bá wọn lé wọn báyìí tó ṣe pé bàbá ọ̀mọ̀ gbà tí ìyàwó padà dé ìyàwó yóò mọ abẹ́káyé abẹ́kátù kò ní jókòó lé ọkọ ńjọ kan gbogbo orú àwọn àdáhùn burúkú yìí gbàdá ànábì padà délé ẹrù ló lé ànábì wálé ànábì báyàwó lé kátó ìkankan lé wọ́n bọ̀ láti ta ọ̀ báyàwó lé ìbànújẹ́ òdì púpọ̀ àbí òní púpọ̀ yóò di púpọ̀ torí pé òfìfo nílé rẹ òòrè yàn fi bẹ òfìfo nílé rẹ òòrè yàn fi bẹ torí ẹ̀ tó bá ti fẹ́ yàwó kọ́ máa bí wọn léèrè tó ṣe ìyàwó ni àbí ọmọ játa tó ṣe ìyàwó ni àbọ̀ ọmọ játa ìjọba pé yóò ṣe ìyàwó náà ló yẹ kó dìbòtì ara rẹ fún láti fẹ́ wọn bá Khadija lé anábì wa sọ pé ẹ̀dá sọ́bù mi ẹ̀dá sọ́bù mi sazamalo Khadija ọba àsìkò jẹ torí fáwọn yẹn lè tààkì kíákíá ẹni Khadija dá sọ́bù mi síbẹ̀ làwọn obìnrin ti sin rí nígbà tó bá sọ fún yàrá pé bá ń gbómi kaná bá ń gbómi kaná òtútù mu pé omi kíni omi kíni ọjọ́ lọ yí mi tútù òdùkọ yí ìdá orí èmi ò lómi kan gbé kaná fẹ́nìkan sòtẹ́ fáwọn àdáwọ̀ obìnrin yẹn aha Khadija kò tiẹ̀ ronú wípé sẹ́kùn ọ̀dà sọ̀bọ̀ kíákíá ọlọ́gbà sọ wa lọ́dà bu anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà sọ̀bọ̀ títí ìbẹ̀rù ìfilọ̀ Khadija sì jókòó yàtọ̀ sí ìwọ lọ́mọ tó ṣe ọ́ èmi ń lọ ṣe tí mò ń ṣe ó ilé jẹ́ kí omi òrùpa náà àbí òye Khadija jókòó sí anabi wa sọ fún Khadija ó fún ní ìròntọ́ ṣẹlẹ̀ anabi wa ni khashitu ala nafsi ẹ̀rù bà mí tẹ̀mí ara mi ẹ̀rù kú bà mí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀ àwọn kan sọ pé ẹ̀rù kórìí mi ọmọ dàrú bà mí a'udhu billah torí al-Hafiz ibn Hajar ó lè tọ́ lágbára jù ní pé ẹ̀rù bà mí kíkú ọmọ pa mí ẹ̀rù kú bà mí kó n tọ́ ṣẹlẹ̀ torí pé tí ẹ bá rí ibi tí Ànábì sallallahu alaihi wasallam ń jókòó sí yẹn tí màlẹ́kà ti wá bà tí ì bá sì sọ lọ pẹ̀lú ẹ̀rù tó bà nábì pẹ̀lú pé ẹnìkan yọ sóun bẹ́ẹ̀ tí ó sì expect pé ẹnìkan yọ sóun bẹ́ẹ̀ tí ì bá sí ọlọ́ọ̀tọ́sọ ànábì wàláì ó tó ní téèyàn ó ṣubú tí ó kù dànù kódà tí wọn gan bá rí yóò máa ọ ọ̀nà owó gánà anábì ń gbà gun òkè yìí torí pé òkúta ragadi ragadi ni tára rẹ̀ sì dàbí ìgbà tí ń dán ìgbà tó tún dókè ó tún dàbí ìgbà tán jẹ fìlà ṣùgbọ́n lè yẹn tí wọ́n ń kún bẹ̀ fífi rọ̀ lọ́rùn ìbẹ̀rù ó tó ń tí èèyàn yọ tí ó ṣubú dànù tó kù dànù torí ẹ ṣùgbọ́n lọ́wọ́ bá sọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rú bá mi o ẹ̀rú bá mi lọ́kọ́lẹ́ Khadija Khadija wa dáhùn àwọn ìyàwó rere nìyẹn o àwọn ìyàwó rere nìyẹn kọ́lọ́ ń sọ àwọn ìyàwó wa níyàwó rere ìgbà tí Khadija dáhùn ó ní kalla wallahi la yukhzika Allahu abada kalla kò ní ṣẹlẹ̀ láéláé kò ní ṣẹlẹ̀ láéláé pípé ẹ̀rù bà mí ẹ̀rù parun bà mí àdìjà ni rárá àwọn ìyàwó rere nù o ẹ̀ka àwọn obìnrin ayé sìn oyún ilé dáhùn ẹni ọba fẹ́ kú ókú ẹni ọba fẹ́ kú ókú kọ́sá máa ti kó tiẹ̀ rẹ lómi ṣùgbọ́n náà ọ ní rárá wọ́n mọ̀ ọ́ mo tún fọlọ́ ń eléyìí tí ma ti pé kí islam ó tó dé wọ́n ti ma allah kí islam ó tó dé ni wọ́n ti ma allah síbẹ̀ ẹ̀ mọ̀ pé bàbá ànábì wọ́n fi ó sì kú kí islam ó tó dé kí lórúkọ rẹ̀ abdullah a sì ti mà ikú àwọn ará jahiliya ti jẹ́ abdullah wọ́n pọ̀ gidigidi abubakar radiyallahu anhu kí lórúkọ rẹ̀. عبد الله ابن عثمان تنتي فاي جاهلية وبي عبد الله وصف أسي ليه كان كوي وان لسا هي جاهلية كن كوي بايك باللات والعزة ومن كان دينها وبالله إن الله منهن أكبر قلوا فوتا أوسالاتا أو في بره o òòṣà òun fi búra àwọn ẹni tí wọ́n tún bọ àwọn òòṣà yóò fi wọ́n búra òun tún wọ́n bura búra torí kọ́lọ̀ tóbi ju gbogbo wọn lọ wọ́n fi láì òun tún fi Allahu búra inna Allaha minhunna akbaru torí pé tóbi ju gbogbo wọn lọ. torí Khadija ó fi ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa búra lórí nǹkan tí ń sọ o àwọn ìyàwó gidi nìyẹn Islam ti dé ti pẹ́ àwọn náà ti ó ti tójọ́ mẹ́ta ẹni tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí láyè tó sáré lọ báyàwó rẹ̀ lé ntọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ nípa ah, òsàkókò ní jẹ́ orí bàbá mi ò ní jẹ́ àwọn aláàlẹ̀ yóò ní gbà ẹgbọ́ sọkúsọ ẹgbọ́ sọkúsọ nígbà tó ti pé ìsekèfèrí làwọn fi ń sayò òsàkókò ní jẹ́ òsàkókò tó fọ́ dànù tí wọ́n fi títí orí bàbá rẹ ò ní jẹ bàbá tó ti kú ńgbà tó wà láyé kí lórí rẹ rí ṣe fún ọ aláàlá alẹ yìí ń bọ làwọn wà bó wọn ń gbé tí wọn ṣe fóònù mú nọ́mbà wọn wá irọ́ lásán torí rẹ láyọ sí kálọ́ọ̀hù abẹ́dá ọlọ́run ní dójú tì ọ láéláé nínú rìwáyà kan láyọ sínú kálọ́ọ̀hù abẹ́dá ọlọ́run ọba ò ní bọ̀ ọlọ́kàjẹ́ láéláé àti dójútì àti banilọ́kànjẹ́ kò ní ṣẹlẹ̀ sí ọ láíláí àwọn ìyàwó rere nìyẹn o wàláhì tàláhì àwọn gbólóńtọ́ wọ́n níye nu fẹ́ni tó bá mọ iyì rẹ̀ ọlọ́run ò ní dójútì ọ láíláí ọlọ́run ò ní bọ̀ ọlọ́kànjẹ́ láíláí bẹ́ẹ̀ ni ìyàwó ànábì sọ fún ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí wọ ẹgbẹ́tẹ̀ bá ti jọ jà lọ́kọ báyìí olórí ibú rẹ̀ ni ẹ wá ti wájà olórí ibú olórí ibú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mùnàfíkánù wọn náà máa fura ọ kó ló ti jẹ́ dàlí láàárọ̀ tó do lórí ibú rọ̀lẹ́ tó bá ti fẹ́ fọkàn ọ náà gbá sọ̀rọ̀ pé lọ́kọ̀ kọ́ńbì síbi lórí ibú rẹ̀ lọ́fẹ́ fọkàn àbọ̀ lórí ibú ni wọn náà ní kpọlọpọ <laughs> so gbàgbé kó lórí ibú rẹ̀ so wọ́n ṣe èso lórí ibú kí lọ́fẹ́ fọ́kù lórí ibú sí wọn náà lórí ibú rẹ ó dò lórí ibú nìyẹn torí ọjà bó ṣe jẹ torí tọkùnrin bá ní fura àwọn ìyàwó wọn gbọ́n dáadáa ikọ sọ ikpe kini ọ̀tọ̀ lọn ọ̀tọ̀ lọn nìyí ọ̀tọ̀ lọn nìyí tẹsùrù wọn atújọ méjì mẹ́ta kan wọn rẹ́rìn bọ̀ rẹ́rìn bọ̀ ọkọ mi ọkọ rẹ bá ọ̀tọ̀ lọ àbọ̀ ọmọ tó sọ ń ọ̀tọ̀ ọlọ́mọ ló ń bá sọ̀rọ̀ ẹ dákun ẹ̀yin ẹ ah, gbàgbé ọ̀rọ̀ à ọlọ́mọ mẹ́jọ ń gbàgbé torí pé òfin àwọn tí wọ́n kọlọ́ tí wọ́n báyìí àwọn ìgbà tí wọ́n sọ̀rọ̀ nìkan wọ́n mọ̀ pé àwọn sọ̀rọ̀ wọ́n bẹ̀ yóò rò kẹ́yìn náà ti gbàgbé kí ni ọlọ́mọ mẹ́jọ ẹni tó yàgbẹ́ ló lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kó ń kọ́ kò ní gbàgbé láéláé torí ẹ̀ kọ́ sọ ẹnu rẹ kọ́ sọnù sọ̀rọ̀ torí rẹ̀ Khadija àwọn ọ̀rọ̀ rere ló ń tẹnu rẹ̀ jáde ó ní ọlọ́wọ́ bá kò ní bọ́ ọlọ́kàjẹ́ láéláé ọlọ́run ní dójútì ọ láéláé kí ló dé ẹgbọ́ àwọn nǹkan tí Khadija kalẹ̀ tọ́ka kalẹ̀ kò tí ì sí Islam o Islam náà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń tẹnu rẹ̀ jáde ó ní innaka latasilur rahim ìdí tí ọlọ́run ọba òfin ní bọ́ ọlọ́kàjẹ́ láéláé tójú òsì ní tì ọ láéláé ó ní pé ìwọ ìwọ máa sokùn ẹbí pọ̀ gbogbo ẹni tí bá sì sunkún ẹbí pọ̀ ńkọ́ ọlọ́run ní bà lọ́kàn jẹ́ láéláé àti lásán kọ́ ni ìbànújẹ́ ló torí ìjẹ́ kodò nù gbèsè ayé rẹ̀ ìwọ tó ń jákun ẹbí ẹni tí ń jákun ẹbí kò ní láyọ̀ ẹni tí ń jákun ẹbí kò ní rí ọ̀nà rere láyé torí ẹ ọjọ́ tètè lọ sunkún ẹbí pọ̀ báyìí èyí ọjà náà ti tó. wàtá àmì lórí kẹ́lẹ̀ ìwọ sì jẹ́ni tó ṣe pé ọmọ solùgbọ̀wọ́ fẹ́ni tí ò lè dọ́rọ̀ ara rẹ̀ gbé ànábì òní rẹ́ nìkan tó yẹ pé kò lè dọ́rọ̀ ara rẹ̀ gbé àfi kó solùgbọ̀wọ́ fún sallallahu alayhi wa sallam eléyìí náà bẹnu sábàbí tọ́lọ̀ òfin ní tó dúdú ọ wọ́n tó kébùlù màdù èyí sì sáláì ní sílẹ̀ láì jẹ́ kó fún nínú tọ́lọ̀ fún eléyìí náà bẹnu sábàbí tójú òfin ní tí tọ́lọ̀ òní bọ̀ ọlọ́kàjẹ́ wọ́túkùrẹ́ pọ́ì ó sì máa sàpọ́lẹ̀ àlejò eléyìí náà bẹ́ẹ̀ nù sábàbí wọ́túrìn ala nawa'ib al-haqq ó sì máa ràn àwọn èèyàn lọ́wọ́ lórí gbogbo tó bá dé bá wọn gbogbo tó bá dé bá wọn yẹn ní ìpájú ní ìṣòro ọmọ ràn wọn lọ eléyìí kó gbogbo tó ti síwájú ó kó jọ báyìí ni Khadija sọ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí ẹ̀yin màmá màmá ẹ̀yin àǹtí àǹtí. ẹ̀yin àbúrò lóbìnrin ẹ̀yin ọmọ lóbìnrin ẹ̀kọ́ lele lélẹ̀ ẹ̀yin náà jẹ́ni tí ó ọrọ tí ọ̀rọ̀ tútù lẹ́nu ọrọ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó dáa ahọ́n lílẹ̀ ẹnikẹ́ni máa ọkọ tóbi ju ntẹ̀yìn lè máa ṣe gángàn lọ ọkọ tóbi ju ẹni tí ẹni tí lọ ọrọ tó dùn tó dùn tó dùn ní kọ́kọ́ máa gbọ́ lẹ́nu yín. kọ́nà ká kọ́ bá yìí lọ́kàjẹ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó dùn ní kẹ́yìn ọmọ sọ. torí pé lẹ́yìn ló jẹ́ ká pẹ́ lé ọkọ ni ó sì jẹ́ ká ọmọ yọ lálùbáríkà. ìdí ni pé tí obìnrin bá ń bọ ọkọ lọ́kàjẹ́ tóbìnrin bá ń bọ ọkọ lọ́kàjẹ́ ọkọ ò ní mọ̀gbà tí wọ́n máa ti ọ̀rọ̀ sọ fún tí ó tún máa ṣépè fún kọ́dọ̀ ò lè ṣépè fáwọn ọmọ gan láì mọ̀. torí obìnrin ọlọ́lé ọkọ láti lọ bímọ lásán obìnrin lọ sílé ọkọ ó ṣífì kó lè bàbá tiẹ̀ ọlọ́lé tiẹ̀ ni gbogbo òṣòro tí ń bá wá ń ṣẹlẹ̀ nílé tiẹ̀ tó wà yẹn ìwọ náà gbọ́dọ̀ jẹ́ a woman of wisdom ẹni tí ọgbọ́n kún orí tiẹ̀ náà tó máa ta kọ́kọ́ nínú ọgbọ́n rẹ̀ tó máa tu ọkọ nínú tó máa mú sòrò kó fún tó máa fún ọkọ sọ̀rọ̀ kẹ́ tó ló tún máa tu ọ̀wọ́ kẹ́ ah, sómìnì tí wọn fẹ́ náà ló sì ní làákà ìjọba ẹ̀ àmọ́ àbọ̀ àjùmọ̀. yàtọ̀ sí kọjá pé tọba ti fẹ́ náà sọ̀rọ̀ sáà dákẹ́dákẹ́dákẹ́ ńdẹ yóò tún fọ́ fìtì gbogbo nǹkan. ọlọ́mọ fi rẹ́sà náà fà wá. obìnrin gbọ́dọ̀ ní èrò tó tilẹ̀ wọ́n ń rí gbogbo orú èrò tó tilẹ̀ yìí lára gbígbọ́ rẹ́kọ́dù wọ́n ń rí lára sísòfófó ká wọn èrì lárọ ọ̀rẹ́ kọrẹ àwọn ọ̀rẹ́ olórí ibú títí wọn ti ta tí wọn wá tẹnu táwọn ọba tiẹ̀ náà jẹ wọn èrì ru gbogbo ọgbọ́n yìí lọ́dọ̀ ọrùn wọn ìṣe ni wọn máa rí ndì kakẹ́kọ̀ọ́ torí pé èyàn kẹ́kọ̀ọ́ kó tún bọ̀ wọn máa rí ndì kakàwé nítorí pé tó bá mọ̀wé kà wàá rí i pé ọgbọ́n tí ó wà lórí rẹ̀ yóò ti pọ̀ ju ọjọ́ orí rẹ̀ lọ láì kìí ṣe pé ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n tó ń kà lójoojúmọ́ ọgbọ́n ọlọ́gbọ́n tó ń kà nípa rẹ̀ lójoojúmọ́ ni wọ́n mọ̀ fi sọgbọ́n torí ọlọ́run má fún adẹ́pẹ̀sẹ́ lóbìnrin àwọn ẹ̀dẹ̀pẹ̀ olẹ́ni tó ṣe pé báyà ìwọ rí pọ́kàwù ló fi fẹ́ ọmọ kí ó lọ ṣe fẹ́ o ti wá lọ́kọ o ti wá wò pé o ti débi tó ń lọ́dọ̀ kí ìwé ọ̀fọ̀ múra rẹ̀ wọ́n ti rà fún ọ̀fọ̀ múra wọn kò sí ní tó ń fẹ́ fi ṣe má àwọn tẹ̀kẹ̀bìnrin nìyẹn ala sì sàdánwò fún wa. ẹ kí obìnrin káwọn náà mójútó ìmà nítorí pé ìmà ó máa ń sọ ní dání gíga àìmà ó máa ń sọ ní dání yẹpẹrẹ. ẹ i pé gbogbo ìtẹ̀ máa ń kà láyé kẹ́ tó kà tán ọlọ́lọ́mọ yẹ ọgbọ́n tẹ́ mú jáde ọlọ́lọ́mọ yẹ òye tí ó kún yẹ yín níjọ́ tí wọ́n bá nídìí pé kẹ́yìn náà contribute sọ̀rọ̀ ẹni yẹn ti ń yàtọ̀ sáwọn obìnrin tó yẹ pé àwọn onígbà sẹ́jú èébú lọ èébú ni lóríṣiríṣi wákà fújì táwọn bá kánú ó lè gbọ́gbọ́n kan ó lè gbọ́gbọ́n kan irú rẹ̀ ò lè bọ́kọ dámọ̀ràn àyàfi tọkọ rẹ̀ náà bá jẹ́dẹ́ pẹ̀bí rẹ̀ torí de báyìí. Khadija ọsọ gbogbo ọ̀rọ̀ yìí ọwọ tún ni ọyá já subhanallah wọ́n tún fi tẹ fi tẹ wọ́n fi ló ṣe jẹ́ pé ìdí tá a fi ní abẹ́ sọ̀rọ̀ nípa Khadija ni torí nínú ẹ̀kọ́ tá à ń kọ́ lọ nínú tírà Zad al-Ma'ad ibẹ̀ láti dé orí ọ̀rọ̀ yìí Ibn al-Qayyim tó ń analyze tàbí a ah, ọ̀yẹ̀ ká sọ̀rọ̀ nípa Khadija dájúdájú tá a bá wá sọ nípa rẹ̀ a lè pé ìwọ rẹ̀ lórí wa a kàn sọ kálíbà àmọ́ bíwọ̀ rẹ̀ ti ṣe tó lórí wa kálíbà gbìyànjú láti máa ṣe ni. Khadija ó tún ní kánàbí ọ̀sùn ó di ríaríẹ ó di lé Waraqa ibn Nawfal Waraqa yìí ọjọ́ ma ọ̀nkù nkụ ọmọ ọ̀nkù Khadija ọmọ ìyá bàbá rẹ̀ ní bàbá rẹ̀ wọ́n gbéra ó di lé Waraqa ọmọ pé wọ́n tiẹ̀ ìwọ́n tiẹ̀ ńgbà tó kọ rẹ̀ níṣòro ebile babaláwo ilé babaláwo ló gbé lọ wọ́n ní babaláwo náà jẹ́ kábíyèsí ẹlẹ́dà ẹ gbọ́rọ̀ èèyàn bá wọ́n ní jẹ́ kábíyèsí ẹlẹ́dà gbogbo wọn mọ aparagadi wájú rẹ̀ wọ́n mọ yí wájú rẹ̀ wọ́n mọ yí wájú rẹ̀ bí gbàtàkàrà yí inú agbada wọ́n mọ akẹ kábíyèsí ẹlẹ́dà ó kábíyèsí ẹlẹ́dà ó kábíyèsí ẹlẹ́dà wọ́n mọ afọmi burúkú kẹsí wọn lórí ká máa fámi burúkú ẹ sẹ wọn ní ní kò yí ń bẹ lọ́wọ́ o àyàrá kò yí ẹ múra o ẹ léra nù kó ń lu yín o ọjọ́ bó ṣe jẹ́ o àwa wí o torí ń gbà tá a kó a wí ọlọ́wọ́ fi wá léèrè jọ gbé ndàlù yá mi ẹ̀yin tẹ́ wá lágbára rẹ̀ lé o wọn láwọn èèyàn lọ ṣe wèrè ń bẹ̀ yẹn kọ́lọ́ sànù wa ìyàwó bá gbọ́kọ̀ ó dibẹ̀ kọ́lọ́ mọ́sàwá náà ń dùndùn ìṣẹ̀lẹ̀ kan sí ọ̀tá ìsí ọ ọwọ́ àti dundun mọ́bìnrin lọ ni wọ́n á ń gbé ọ ká wọ́n ní ẹ tí nǹkan bá ṣe yẹn yọ jáde sọ̀rọ̀ rẹ ni ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ jáde sọ̀rọ̀ rẹ sẹ́mi kí tí Yorùbá bá ní jáde sọ̀rọ̀ rẹ wọ́n lọ lé ológun àwọn ọ̀gbọ́lọ̀ngbọ́ rárá wọn ọ̀gbọ́lọ̀ngbọ́ rárá èyí tó lóun gbọ́lọ́ngbọ́ gan tá a fi ń joyè rọ́mọ́sálásí tọ́lọ̀ ọ̀bẹ wọn kún fi owó táwọn náà fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n fi fi ń joyè oyè tọ́lọ̀ ní kó fẹ́ nìkan jẹ sábà máa joyè nínú Islam ṣùgbọ́n àwọn Abubakar ọba ti jẹ gbogbo ẹ̀ tán àwọn Umar abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so àmọ́ sọ pé ìgbà olùfẹ́ sábàbò bàtọ̀lẹ̀ làjẹ̀ nígbà tá a ti máa ń tọ́fà tá a fi fi ra wọn joyè àbúrò máa yá mi ṣébó wọn fẹ́ gbà lọ́dọ̀ wọn àbí èso owó náà irọ́ lásán. tọ́ ẹ wárakọ̀ tí Khadija mú anabi lọ́ba òun náà babaláwo ni pé ibẹ̀ làwọn gọ́ sí àwọn àkóyẹ wò wọn níbi táwọn náà gọ́ sínú ọlọ́run sí ẹ kí ó débẹ̀ lónìí wọ́n nítorí pé wárakọ̀ yẹn ẹ máa bá a so nígbà tó dọ́dọ̀ wárakọ̀ tẹbi warakọ olọsọba anabi sọlọ lọ àti sẹlẹ pé àwọn aráàlú rẹ olùlé ọkọ olú rẹ ńjọ kan tẹbọ wà wọ lẹnu tẹbọ wà lọwọ sani ẹgbọ sọkúsọ ẹgbọ wìkúwì tíra wò lọ wò tíra ìsáàbì wò lólo nọ́mbà wo wọn kọ tí wọn fi mú rìsọọtì jáde oní warakọ lẹbi ẹgbọrọ warakọ ebùnà náà wò fẹlẹ. ọjọ́ ẹnìkan tó jẹ́ kó ti gba ẹ̀sìn nàṣọ́ra látàrí jahiliya ó ti gba ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù látàrí jàhìlíyà ó sì ń kọ Injil ó ti gbé de Ìbráníyà èdè tọ́lọ̀ fi sọ Injil ọgbọ́ ìmọ̀ wa da ìmọ̀ akọ lédè Ìbráníyà ìgbà mi yọ ọmọ túmọ̀ akọ ọmọ nkọ ìdílà yẹn ṣeré ni níbi tọrọ rọ̀ lọ́rùn dé ó sì jẹ́ àgbàlagbà arúgbó tó ẹ pàkọjú ni ìgbà tí Khadija dọ́dọ̀ rẹ̀ ònìyàn fún am ìwọ ọmọ àbúrò bàbá mi bó ṣe jẹ́ gangan nù tọrọ ọmọ àbúrò bàbá rẹ̀ àbọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bàbá ti Khadija àti bàbá warakọ bàbá kan náà ló bí wọn. isma min ibni akhi tẹ́tí gbọ́ ọmọ ìyá rẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ kọ́ sọ ní ti ń ṣe fọ́ ìyẹn ni kí Khadija ti ṣàlàyé fún Waraqa ọwọ́ ni ẹja gbọ́ lẹ́nu tiẹ̀ náà Waraqa wa sọ fún anabi pé yabna akhi ìrẹ ọmọ ọmọ ìyá mi torí gbogbo àwọn lárúbáwá yà wọn Quraysh ọ̀pọ̀lọpọ̀ wọn pàdé nídìí baba ńlá ní ìsìn irú Waraqa àti Khadija gbogbo wọn pàdé pẹ̀lú anabi sallallahu alaihi wasallam nídìí baba ńlá anabi tí ń jẹ́ Qusay Qusay ibn Kilab ibẹ̀ ni wọ́n ti pàdé yẹn ni pé baba ńlá wọn ńgbà wọn lọ títí ẹ padà rí kọkàn náà ìwọ ọmọ ọmọ sọ anabi sọ fún fún nípa fún nípa ókè tó bá gbé wàrà kọ babaláwo níbi tí sábà kó ti yẹ kó máa tí wọn bá wá. yàrá kẹ́kẹ́ kan sọ̀rọ̀ ṣé bọ́ fẹ́ sọ fún mi pé ẹnìkan yọ sí ọ nínú kòtò ni. ṣé tí wàrà kọ̀ sọ́ọ̀nù kọ̀ sọ́ọ̀bì oníṣàlàyé. ìgbà tó ṣàlàyé wàrà kọ̀ ni. هذا الناموس الذي نزل الله على موسى eléyìí ni mẹlẹ́kà tí ma gbá sìrí wa látọ̀dọ̀ lọ sọ́dọ̀ àwọn ànábì rẹ̀ ongaga náà lọ́lọ́run sọ̀kalẹ̀ fún tani anabi musa alayhi salam iṣẹ́ wò lọ́wọ́ ayẹwo ńbẹ. àní ìsèǹgbà àtẹnìkan sọ fún wa pé wọn lànàbì kan wọn lànàbì kan ìgbà tí ń kó àwọn èèyàn rẹ̀ sá lọ ọlọ́run ní kó fi pọ̀pá rẹ̀ kó fi ná odò. ẹni dákẹ́. anabi musa nìyẹn tá a yẹsẹ́ wò ni ṣe anabi musa là dáàmà ni tó fi jẹ́ pa ayẹsẹ́ wò. ọjọ́ bó ṣe jẹ́jà rẹ̀. Tọ! yà á lẹ́sẹ̀ ní ha jẹ́nà Ha ọmọ o ìbá sí pé màá jẹ́ ọdọ tó ní agbára lọ́jọ́ náà ìbá sí pé màá jẹ́ ọ̀dọ́ tó ní agbára lọ́jọ́ náà lẹ́sẹ̀ ní akún Ha ìbá sí pé màá wà láyé lọ́jọ́ náà èlé yọkùnrin jù nígbà táwọn èèyàn rí olè wọn ni wàrà warakọ̀ sàlàyé ara rẹ̀ ọ̀kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi ni awa mukhrijiyahum ṣé wọ́n sì lé mi jáde kó lu yìí awa mukhrijiyahum yẹn ni pé hum mukhriji hum ni mubtada muakhar mukhriji oní khabar muqaddam nínú manahu ọ̀rọ̀ yìí ó àwọn mọ́jọ́kọ̀ tuntun wọn kọ́ dáadáa ní yunifásitì level awa mọ̀kìrìjìyà hom kí ló sọ di mọ̀kìrìjìyà torí pé awa mọ̀kìrìjúnà ní hom kí ló dé ti júnà ní tóbi wá di mọ̀kìrìjìyà. ṣé kí wọ́n lé mi jáde lóye òní bẹ́ẹ̀ لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي ẹnì kan ò ní múrù ńtọ́lọ̀ fẹ́ fi ràn ọ́ yí wá àfi káwọn èèyàn dìtẹ̀ sí. tòun ṣe sẹ́lọ́wọ́ ayẹ̀wò wọ́n dìtẹ̀ sànàbí Ìsá àbí wọ́n dìtẹ̀ sí wọ́n dìtẹ̀ wọ́n dìtẹ̀ sí Musa àbí wọ́n dìtẹ̀ sí wọ́n dìtẹ̀ sí Ibrahim alayhi salam wọ́n dìtẹ̀ sí àbí wọ́n dìtẹ̀ sí Nuh wọ́n dìtẹ̀ sí àbí wọ́n dìtẹ̀ sí ọ̀ọ́ bóńtẹ̀ ó sì wá yá ìdínú ìdínú bí kẹ́nìkan jọba nílẹ̀ Yorùbá sẹ́ni ní ìsìn náà mọ gbàdọ̀bálẹ̀ kálukú yìí gbà. sẹ́kọ̀ọ́ àgbàdọ̀bálẹ̀ fún mi ọ̀ ọ̀ kpọ̀rọ̀ kó yé tẹ́lẹ̀ yọ yẹ tẹ́wò iṣẹ́ kí lọ yẹ wò tẹ́bí bẹ́ẹ̀ sẹ́ máa dọ̀bà lẹ̀ nànú ní yorùbá lẹ̀ irọ́ lánàá. Hmm? ní ìsìnkú àti ọmọ nǹkan kí o tó parí kí o wọ́n máa pè ọ́ ní ṣéèr ní ìsìnkú ṣé kí wọ́n pè mí náà ṣéèr ẹnìkan ò ní kọ́ kí o níjọ́ kan ẹnìkan ó pè ní kíni ṣéèr. so eŋti wárakọ̀ wò nù tóbi ni wọ́n padà lé ànábì náà má kàjọ. tọ́ eléyìí túmọ̀ sí pé Khadija obìnrin rere ni o torí pé kàtọ́ba tọ́ba tọ́ba yẹ mú làfi rè mú ìtọ́ba tọ́ sí mú làfi rè mú. ntọ́ tí ànábì gbé wá yìí ó lẹ́nìkan wá bá wọn ń sọ̀rọ̀ kan fún ntọ́jú ọ̀rọ̀ lọ. àwọn tó ti máa ń pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ṣáájú ti wá yìí ẹ já lọ bá. ìdínà tí Khadija fi mú lọ sọ́dọ̀ Wàràkà. àwọn wa ń kọ́ àwọn obìnrin láyè sìn ẹlọ́jẹ́ kọ́sítọ́mù àwọn babaláwo jù ẹ̀rí fún àwọn obìnrin tí kankan bá ṣẹlẹ̀ sọ́kọ wọn kò ní wọn máa sábà mú wọn lọ ilé aláwo obìnrin òní báyìí dámọ̀ràn sítù tó bá ti jápọ̀ àwọn aláìgbọ́lọ́ǹgbọ́ ni bí ó sì máa dámọ̀ràn òun gbọ́ rẹ́díò gbogbo nǹkan ni èsì dá lọ́dọ̀ tí yín o wọ́n pàṣẹ nọ́mbà kan sórí atẹ́gùn o wọ́n ní bàbá òun o tọ̀ pé màá ti sọ ní ìsín o nígbà tó jẹ́ pé bí awo bí awo ìní rọ́ọ̀nù ń ẹ jẹ́ ká wá mẹ́nuba díẹ̀ nínú ọlá tí ń bẹ fún Khadija Khadija radiyallahu anha ọgá títí débi pé ó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tó lọ́lá jù ní gbogbo ilé ayé yìí ọgá débi kọjọ kan nínú àwọn obìnrin tó lọ́lá jù ní gbogbo ilé ayé yìí ó nínú hadithi Ali bin Abi Talib radiyallahu anhu qala. سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول خير نسائها مريم بنت عمران وخير نسائها خديجة بنت خويلد متفق عليه أن مقوتي نبي محمد صلى الله عليه وسلم في صحيحه وبيني صلى الله عليه ننوري أناني مريم أما عمران وبيني صلى الله عليه وسلم ننوري أناني خديجة أما خويلد أبو كريم ọ̀kan nínú àwọn tó gba àdéhìí wa ó ní wàkíyè tó ń ná gba àdéhìí wa lọ́dọ̀ rẹ̀ ńgbà tó ka àdéhìí ọ̀nàwó sísan máa tilẹ̀ wíkẹ́ Khadija lóbìnrin tó lọ́lá nínú àwọn obìnrin tó ń bẹ láàrin sánmà àtìlẹ̀ kẹ́bí tó lọ́lá nínú àwọn obìnrin tó ń bẹ ní sánmà àtìlẹ̀ láàrin sánmà àtìlẹ̀. alimami Nawawi rahimahullah àwọn ilé ìtọ́ hajj قلنا لك أن كل واحدة منهما خير نساء الأرض في عصرها في أقوى كاننا أو بن مجيجي قلنا له بن تولولا سلاي باتي ọlọlọlá ju ní gbogbo orí èpè yìí nínú gbogbo àwọn obìnrin obìnrin tó lọ́lá jù lókè èpè òun náà ní Khadija láyé Khadija gẹ́gẹ́ bíi Mariam bó ti ṣe jóbìnrin tó lọ́lá jù láyé tiẹ̀ náà Allah ajẹ́ pé Khadija ga ju gbogbo bá a ṣe lérò lọ. Khadija ga ju gbogbo bá a ṣe lérò lọ. tọ́ sábà wá sọ ma tiwa ní Khadija àtẹ̀pà sọ ní Khadija kó ní o lè bá a jọ ma dáadáa ni. gẹ́gẹ́ Khadija ti ṣe jẹ́ obìnrin tó ṣe kí ni tó lóore jù nínú gbogbo obìnrin tó wà lókè pẹ̀. bákan náà àdìsí mi tún tọ́ka sí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé Khadija ga púpọ̀. àdìsí jẹ́ àdìsí Abu Hurairah radiyallahu oni malayika jibril alayhi salam ọwọ abá nabi sallallahu alayhi wasallam baqala ya rasulallah onírò ìránṣẹ́ ọlọ hadihi khadijatu qad atat khadija ló ń bọ̀ wáyò faqra alayhi salam min rabbiha azza wa jal jíṣẹ́ sálámà fún látọ̀dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá rẹ̀ Ọlọ́run ọba tó ga tó gbangban sọ fún kọlọ ní kí n sálámà kí la ilaha illallah khadija ga ju gbogbo bìkẹ́ àfútà rò lọ. ọlọ́run ọba oníkí ní malika jibril ló ti sẹ́ fún anabi ọlọ́run òun sálámà sí khadija la ilaha illallah. sọmọ pé tótó kí wọ́n sá ṣe lóyún ọkàn ni kò ní títẹ sálámà fún bàbá ti lé ọba ma ẹni tí sálámà sí. àbọ̀ wa ni la ilaha illallah ẹ̀rí pé ìtẹríba àwọn sàhábà yẹn ọkọ̀ wàláhì tí ọba jẹ́ pé èèyàn kan sáà ń jọ ń gbáyé ní ìsinirú rẹ̀ ṣẹlẹ̀ sí yóò sì ṣe wọ́n sọ di ṣẹ́yíkà tí gbogbo ayé ọmọ patronize ilé rẹ̀ pé ẹ dákun ẹ ṣàdúrà fún wa ọlọ́ọ̀ni wọn ti tẹ sálámà fún yín o ẹ dákun ìdààmú kan lọ́ba wa àti màkútẹ́ ẹ bá ti yanu báyìí àdúrà gbà ní o ẹ dákun ẹ kọ́ mi fún wa ẹ bá ti pọn mi fún wa tá a bá ti lọ́ọ́ lọ́ àmọ̀ pé yọ gbà ní ẹ̀yin òjijì ẹni tọ́lọ̀ ní fún sálámà sẹ̀wọ̀n kẹ́ tí o tó bẹ́ẹ̀ tí o ti a máa ń kankan ní ìsìn ó sọ àwọn èèyàn dábàá mi táwọn èèyàn lọ gbàgbà kúgbà lọ́wọ́ wọn ọlọ́run ní kí malika jibril ó ti sẹ́ sálámà fún ta ni khadija látọ̀dọ̀ ọlọ́ wàmí nì síbẹ̀mí náà ti sẹ́ sálámà fún ta ilaha illallah malika jibril òun náà ni ẹ ti sẹ́ sálámà tọ́lọ́ fún ẹ tún bá mi ti sẹ́ sálámà tèmi náà fún bóyá yóò tó a sọ ní ìsìn tí wọ́n bá sọ fún ọ pé lágbájá ní kí n bọ́ ń sálámà sí ọ.